الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ونجيسي نعم. ọjọ́ kejì nínú àwọn ọjọ́ eléyìí tí a fi ń bá àwọn ọmọ yìí Islam sọ̀rọ̀ ní Wagadugu níbí ní Burkina Faso eléyìí ti ṣe ọjọ́ kejì nínú oṣù Jumada al-Akhirah ìjọra fourteen forty one tó ṣe déédéé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù. ìkíní miladi two thousand and twenty lálẹ́ yìí àbá sọ̀rọ̀ ráńpẹ́ nípa ọ̀nà tó yẹ ká gbà láti máa rí àwọn ọmọ wa ìdẹ̀ra ńlá lọ́mọ ẹ̀bùn pàtàkì ni látọ̀dọ̀ ó máa ń fún ẹni tó bá fẹ́ ní ọmọ a máa ń fún ẹni tó bá fẹ́ lọ́kùnrin a máa fẹ́ ẹni tó bá fẹ́ lóbìnrin tó bá sì wò a máa fún ni lọ́kùnrin àti obìnrin lápapọ̀ nígbà míì a máa ṣẹlòmíì ní àgàn gbogbo tó bá wù Ọlọ́run ọba ló máa ń ṣe ọmọ àmánà ńlá ni lọ́wọ́ òbí nítorí pé ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa ńṣe ló fẹ́ ni tó fọ́ọ̀mà láfọ̀nsọ́ yóò bí ọ léèrè nípa rẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyàmà. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون خير باقة داعي لا سنه àyè látúnṣẹ́lù lẹ́ni tá à ní ibi léèrè rárá o tẹ̀sí rò pé ẹ̀mí fáwọn sọ́dọ̀ Allah ni rárá. ìlú falalẹ́sọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ló fi yá pé kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi. oníkálukú yín lọ́lùdáná jẹ oníkálukú yín lọ́lọ́wọ́ bi léèrè nípa tó fún dájẹ́ àwọn ọmọ wa ìdùnnú wa ni wọn o orí ńlá tó lọ sí fún wa ni wọn ẹ má gbàgbé irú làkàkà àti ìgbìyànjú eléyìí tí ọkùnrin máa ń ṣe eléyìí tóbìnrin náà máa kópa ń bẹ níbi kábìmá kábìmá kábìmá wọn á ní dáa kò ní bá mu wọn á jẹ pé lẹ́yìn ìgbà tí a bá gbìyànjú tó a bá ní ọmọ dán a ní tọ́ àwọn ọmọ lọ́nà tọ́tọ́ ọ̀nà tó yẹ tí wọ́n fi yè kóró tí wọ́n fi jẹ́ mùsùlùmí gidi. àwọn ní pé ká sánà láti bímọ ojúṣe la ní fún mùsùlùmí mùsùlùmí kọ̀ọ̀kan gbọ́dọ̀ wà kó jókòó tẹ́tẹ́rẹ́ ó sọ pé òun bùkátà láti bímọ báwo ló ti sọ pé bùkátà láti bímọ ìwọ sì jọmọ lẹ́yìn anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí anábì sallallahu alayhi wa sallam ó fi yé wa pé ká máa fẹ́ àwọn obìnrin alùwàdúwùdàlùwàlúùdù àwọn ẹni tá nífẹ̀ẹ́ sí táwọn náà nífẹ̀ẹ́ sí wa àwọn obìnrin tí wọ́n jẹ́ bímabíma sẹ́ni ní mọ̀káfíìrún bí kòm ọmọ àmàyẹ òmàlùkìyàrá tẹ́lẹ̀. tẹ́ẹ̀bà wa mójútó kínní ágàdà nílẹ̀kọ̀ọ́dọ̀. tọ́ anabi sallallahu alaihi wa sallam ó ní èmi ò fi pípọ̀ yín màá fi ṣe fáàrí níwájú gbogbo àlùmà tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyà. akramakumullah ìyẹn máa bímọ ni látàrí fífẹ́ yàwó islam ò ní ọmọ àlè kò ní fìṣe fáàrí torí kí wọn kà wọn kún wọn máa tẹ sòwò àti bí láì jẹ abẹ abúládà pé ọkùnrin ti jẹ́ ọkọ fóbìnrin yìí obìnrin ti jẹ́ aya fọkùnrin yìí kìí ṣerú àwọn ọmọ tá nàbí fẹ́ fi ṣe fáàrí ni. lódodo ọmọ ọ̀sẹ́ lọ ṣùgbọ́n àwọn ọkùnrin àti obìnrin tó sànà láti bímọ lọ́nà ìsìn lọ dàrán. ìsìláàmù ò sì fara mọ́ràn dá ló fi ní ẹ fẹ́ àwọn ìyàwó lọ́nà tó yẹ èyí tó tọ́ láti fẹ́ wọn ṣáájú kóbìnrin kó tó di ìyàwó fún ọkọ rẹ̀. ẹ rí ìlú yàtọ̀ sílùú agbègbè yàtọ̀ ságbègbè láwọn agbègbè míì àtìlú míì ọkùnrin kan ò ní gbà kí ìbáṣepọ̀ ìbálòpọ̀ wáyé láàrin wọn àtòbìnrin kan láì jẹ́ ipe ọ̀fẹ́ ní ìbámu pẹ̀lú ẹ̀sìn Islam láwọn agbọn abòmí àtìlú míì zina lọ́dọ̀ tiwọn tọrọ fankalẹ̀ ni afẹnitọ́ lọ́nba sànù a rí i pé ní áfíríkà tiwa táwa wà yìí kọ́nù bá wa tún ṣe áfíríkà english wa áfíríkà french wa àwọn òyìnbó burúkú tí wọ́n gbà lu àwọn lèyìn àsìkò tí wọ́n lọ sí wọ́n fi àwọn orípa burúkú kan sílẹ̀ àwọn orípa yẹn omi nínú wa àti rí parẹ́ ọgọ́rùn omi àti rí parẹ́ ẹ pé àwọn Africa French wọ́n fi ìbàjẹ́ sílẹ̀ ń bẹ̀ gan lọ́nà pé zina máa pọ̀ ń bẹ̀ gan àwọn obìnrin wọ́n máa jẹ́ mẹ́ta ìpín níbẹ̀ púpọ̀ púpọ̀ so ẹni tí wọ́n á gbé ọ̀kan nínú irú àwọn àlù yẹn ìjánu tí ń bùkátà láti fi di ara rẹ̀ láti fi kóra rẹ̀ yóò nípa yóò pọ̀ jùlọ ẹni tí ń gbé Africa English tó ń bùkátà láti fi kóra rẹ̀ ń jánu. tẹ́lẹ̀tẹ́lẹ̀ téèyàn bá ti jáde kúrò ní agbábi tó wà èèyàn máa rò pé ibi tó wà nìkan ló burú nípa zina zina zina lè táwọn aláìlérò máa ṣe àmọ́ téèyàn bá tún jáde ni ó tún rí i pé táǹdì ni tàwọn táǹdì táǹdì ń bẹ́ mọ̀ mi. ní nǹkan bíi nineteen eighty three jáde tá lọ gbé kútọ́nu. so a máa ń wò pé àwọn èèyàn ṣe bàjẹ́ ní nàìjíríà àwọn èèyàn bẹ̀rù ọlọ́run zina lọ́tún zina lọ́sì. ara rí i pé ọmọ ní ti nàìjíríà ìyá àti bàbá ńlá wọn bẹ láwọn agbọn Republic of Benin so àwa padà tún ṣe ìwádìí púpọ̀ àrí pé àwọn ìlú French wọ́n yàtọ̀ nípa pé ìbàjẹ́ ń bẹ̀ yẹn ó máa ń wọ́pọ̀ bàjẹ́ so ọ̀kan nínú irú àwọn ìlú lẹ́yìn náà sì wà yìí so ní ibi tẹ́yìn náà wà yìí wọ́n dájú ẹ̀yin náà ti róríṣiríṣi wàá pa jùlọ síbi ti ń bọ̀ nílé èèyàn nídìí láti kóra rẹ̀ ń jànú èèyàn sọ̀rọ̀ alẹ̀ sọ̀rọ̀ alẹ̀ fúnra nù èyí sọ̀rọ̀ alẹ́ fún bàjẹ́ nítorí pé aṣ-ṣaitan ó ti lérí léka níwájú Allah fóun sì wà lọ́nà náà fóun ní kí ká ṣe ti ọlọ́run ẹlẹ́dàá wa náà òun sì mú wa sórí ibú náà wọ́n máa gba wájú wa bá wa wọ́n máa gbẹ̀yìn wa bá wa ọ̀tún àtòsí wa òun ní jẹ́ ká ní ìsinmi wáyé o ìyàwó ni ká fẹ́ fàyè sílẹ̀ fún zina àgbèrè pansaga, kò gbọdọ̀ ráàyè nínú ìgbésí ayé wa. ìsìláàmù sọ wípé kí ẹ ṣẹ̀ṣà obìnrin tẹ́ fẹ́ fẹ́ àkọ́kọ́ gbésẹ̀ nù fẹ́ni tó fẹ́ tọ́mà kì í ṣe gbogbo obìnrin náà lèèyàn lè lọ fẹ́ nítorí pé obìnrin míì wà tó ṣe wípé ẹwà lásán lónìí ẹ sì ti mọ̀ wípé ẹwà kìí pẹ́ tí fi wọmi ẹwà kìí pẹ́ tí fi pòórá obìnrin tójú rẹ̀ ń dán tó bá yá tó bá di jọ́ kan awọ rẹ̀ òun jọ ẹ̀kẹ́ rẹ̀ ọ̀fà bàmù ẹ mọ̀ wá òkè sóbìlì tí mo fẹ́ ni ó náà ni ẹ̀yin náà wúra yín wọ̀nyí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ síbẹ̀ ẹ̀yin náà ṣe rí nu ojú yín ṣe bó ṣe rí nu tẹ́lẹ̀ ẹ̀yin náà gbó lójoojúmọ́ bẹ́ẹ̀ náà lóbìnrin náà máa gbó lójoojúmọ́ obìnrin mi sì wà tó jẹ́ pé owó lásán lónìí tá a bá fẹ́ nítorí owó rẹ̀ ẹni tó ti lówó rí ó lè padà bẹ́láì nìyí torí ẹ̀jẹ̀ bá fẹ́ obìnrin nítorí owó á jẹ́ pé ń jẹ́ tó bá ti da láìní ẹ fẹ́ lẹ́nu pé máa lọ. ẹlòmíì ìdílé ńlá lásán ló ti jáde ìdílé ńlá tó ti jáde alórúkọ lóríkì ìdílé ni ṣùgbọ́n lọ́wọ́ ẹlẹ́dàá wọn máa ń gbàdán òwò bá àwọn tó lóko gbogbo èèyàn fẹ́ jọ́ máa rìn yọ́ padà di mọ̀lẹ́bí tí nìkan ọ̀fẹ́ pera rẹ̀ so èyí máa ṣẹlẹ̀ bàjẹ́ nínú ìgbésí ayé wa yìí ẹ̀rí táwọn kan tẹ́ pé tó bá ti dárúkọ ara wọn ó fà dírẹ́sì sí wípé kí ni kan báyìí ni mọ̀lẹ́bí àwọn tí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ tọ́kàn nínú wa tó lọ forí gbé jombo tó dáràn tó ṣe nǹkan kan torúkọ mọ̀lẹ́bí rọra bàjẹ́ ẹnìkan ò tún ní kọ àdírẹ́sì sókọ rẹ̀ mọ́ tó bá jẹ́ pé torí ìdílé ńlá ló ti wá níjọ́ tí ọlá ńlá tó bá wọ́ mi tó di àdánwò ńlá ẹ rí i pé ẹ̀yin náà fẹ́ lé ìyàwó ìdáná torí ẹ̀ ẹlẹ́kẹrin òun náà ní kọjá pé obìnrin tá a fẹ́ fẹ́ ẹ̀sìn lónìí ẹ̀sìn ńlónìí ẹ̀sìn tẹ́rí yẹn ó máa ń di ọ̀tún ọ̀tún lójoojúmọ́ ni ẹ̀sìn kìí sá ẹ̀sìn kìí tí ẹ̀sìn kìí gbó torí ẹ̀ lànàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó fi sọ pé túnkàhùn mọ́rọ̀ àtúnlẹ̀ arba'in nǹkan mẹ́rin ni wọ́n máa tìtìrì rẹ̀ fẹ́ obìnrin li jamaliha li maliha wa li hasabiha wa li diniha ọ̀fọ̀ bidhati din taribat yadak nǹkan mẹ́rin ni wọ́n máa tìtìrì rẹ̀ fẹ́ obìnrin wọ́n á máa fẹ́ wọn torí ẹwà wọ́n á máa fẹ́ wọn torí owó wọn wọ́n máa fẹ́ wọn torí ìdílé ńlá tán ti wá wọ́n á máa fẹ́ wọn torí ẹ̀sìn wọn ẹni tó lẹ́sìn ni kí wọ́n fẹ́ o àìjẹ́ bẹ́ẹ̀ wàá di òmúlẹ̀ mọ́fọ̀ tẹ́lá ní kẹ́ múlẹ̀ nìsí tẹ́ ẹ mú ẹ lè mú torí pé ilẹ̀ ọ̀dà bíi ewúrẹ́ ilẹ̀ ọ̀dà bíi bọ́ọ̀lù tẹ́lá ní kẹ́ yọ múlẹ̀ nìsí ọ̀fọ́lọ́mù kìí ṣe pé kó gbé pẹ́ o torí wàá gbé pẹ́ kìí ṣe lẹ̀ ló mú yẹn èèpẹ́ lẹ̀ ló bù múlẹ̀ múlẹ̀ wá ó rí i pé tádìí ẹ̀rẹ́ tí ó fi hu o ò ní rí wa torí ẹni wọn ti máa ń sọ pé òmùlẹ̀ mọ̀fọ̀ ẹ̀sìn ńlọ́yẹ̀káwò mélòó nínú wa lọ́wọ́ á jẹ́ pé ńgbà tẹ́yìn fẹ́ fẹ́ yàwó ẹ̀sìn ìyàwó lẹ́wò tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa rẹ̀ ń dání olójú bọ̀ọ̀lì òsì ẹlẹ́sẹ̀ Maradona tẹ́fi ń tọ́pọ̀lọpọ̀ wọn nù pé ah obìnrin kan tí mo fẹ́ ní ìsìtá nìkan ẹni tó bá rí gan ajá tọ́ ni sọ́bùrù wọ́n gẹ́gẹ́ bíi dàda ń díndín akramakumullah ẹ̀sìn lọ́yẹ̀ ká wò ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ gan nínú wa ó dùn máa sọ pọ́ màmí ọ̀gbọ́rọ̀ ó dùn máa sọ pọ́ màmí ọmọ abú tó ti fẹ́ ya gara wa ni irú ìyàwó ló bì sẹ́yìn ọmọ pé ìyá rẹ̀ níbí máa rí ìyá rádaràda ẹ̀ mọ̀ pọ́ ọmọdé àti jàdí ní òbí. eléyìí túmọ̀ sí pé àwa gángan fúnra ara wa la kọ́kọ́ wá ní tí ò da ìgbà tí ní tí ò da tó wá kángun sí wa àwa ń pariwo. tọ́lọ́ yẹ ká bá wí ebórí ara wa ni ṣebí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní ìsìnkú owó wọn káwọn ọmọbìnrin kí wọ́n jẹ́ni tí ń ṣẹ̀sì kò tẹ́ wọn lọ́rùn káwọn ọmọbìnrin ọmọ amúra nímúra ẹ̀sìn. tọ́ ńgbà tí ọmọ ọba wa jẹ́ni tó lẹ́sìn tí ọ̀jẹ́ni tí ń múra amúra ẹ̀sìn tálẹ̀ ń fẹ́ kọ́ máa bí àwọn ọmọ tani ọmọ bí àwọn generations ti ń bọ̀. látàrí eléyìí a rí pé àlòmọ̀ gbogbo àlòmọ̀ wọn à ṣèrànlọ́wọ́ lọ́nà tí àwọn ọmọ wọn fi jọ máa rí àwọn bàbá bàbá tó lọ́mọ ìrànlọ́wọ́ ò lẹ́sẹ̀ màmá màmá ti ń bí ma irú talẹ̀ yín àwọn ọmọ tẹ̀ ń bí báwo lẹ ti ṣe ràn wọ́n lọ́wọ́ láti ṣẹ̀sìn àti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nípa àwọn màmá bàbá tó jẹ́ pé tí ọmọ wọn tó bá mú tútú ẹ̀sìn lọ́mọbìnrin ṣe máa ń múra nímúra ẹ̀sìn nígbà tí ọba jáde àwọn gan-an ní kọ́kọ́ sọ̀rọ̀ àwọn dòkúta àdìgbòlù fọ́mà. tẹ́gbẹ́ ogun tí wọ́n á máa bá ọmọ jà ń lé yóò kọjú ìjàmbá táwọn jà. ọ̀pọ̀ ẹ̀mọ́ ni màmá ló ti ra abẹ́sẹ̀ pamọ́ tí fi já gbogbo jìlìbáàbù tó máa wá tí ó fi gé ọ̀pẹ̀kújẹ lánàá. wọ́n ti wá gbàgbé ipe ọmọ yóò dáwó kankan ní owó tàwọn náà táwọn ń fún ní fi ra jìlbáàbù yìí tẹ̀sí wàá gbàgbé kọ́ lọ́wọ́ bìyín tó bá di jọ́gbìn dàlùkìyàmà wà á ní máa lè yí mí lẹ́yìn náà tẹ̀sẹ̀bẹ́ wà fi máa ànfọ́kà ọlọ́wọ́ fi kálukú léèrè nípa owó rẹ̀ níbo lẹ́yìn fi kó jọ ibo sí. ìgbàdọ́ máa yín tó fowó tó fi ra jìlbáàbù ti ń wọ̀ ẹ̀yìn òdúnú ni ó fi wá jẹ́ pẹ́yìn lẹ́nu bàjẹ́ yóò máa wá wu ọ̀pọ̀lọpọ̀ kọ́ máa wá máa múra kọ́ máa jáde ní ìhòòhò ọmọlúàbí torí pé àwọn eléyìí làwọn kà fún ọ̀làjú tá ń lọ làjú oko. kò sí ọ̀làjú nínú kárin ìhòòhò kò sí fún ọmọ èèyàn tí ọba ti sasọ lọ́rùn rẹ̀ torí rẹ̀ ń tọ́ lẹ́sìn ní kẹ́ kọ́kọ́ níyàwó ẹ mú ojú ọ̀nà àti tọ́ ọmọ yín nù. tẹ bá wá fẹ́ obìnrin rere ẹni tó jẹ́ pé lẹ́sìn ajẹ́ pé ìgbà tẹ bá wọn fẹ́ bá tíyàwó yẹn fi jẹ́ ìyàwó rere ẹ̀sọ́ igi tó dáa ni o kìí ṣe igi àwàdà tí Yorùbá máa ń ṣe yẹn o ẹ̀sọ́ igi tó dáa bàbá tó bímọ rẹ̀ abẹ́ni tí bàbá fi ṣàṣojú ara rẹ̀ yóò sọ wípé òun fi ọmọ òun ó ń fi fún ìwọ tó fẹ́ fẹ́ kó máa jẹ́ ìyàwó fún ọ lọ́nà yẹn ni ó fi sọ ọ ní sẹ́kì mọ yọ̀ǹda o. zawajtukaha ankahtukaha nakahtukaha fún àwọn gbólóhùn yìí lédè lárúbáwá báàbá gbédè lárúbáwá á túmọ̀ rẹ̀ nítumọ̀ tí ò ní túmọ̀ sí nǹkan mi pé mo fi fún ọ kó máa jẹ́ ìyàwó fún ọ ọkùnrin náà sọ pé kọ̀bìlìtò mo gbà á níyàwó mo gbà á níyàwó ẹlẹ́rìí méjì tí wọ́n tètè tí wọ́n kì í ṣe pòkì wọ́n jẹ̀rì ìdí táwọn èèyàn fi ń pọ̀ náà láwùjọ wa ní ìsinmi pé táwọn bá ń wáyà méjì tó dúró déédéé wọ́n á lọ pọ̀ ìbá ọ̀pọ̀lọpọ̀ náà fẹ́ràn ẹ̀sìn ìdí máa ń sọ̀yàn di pòkì kẹ́ máa gbọ́ tó fi jẹ́ pé tó bá pè wá àtiwọ́n náà bá pè wá ìyígi ò ní jẹ́ pé ó lálàáfíà nítorí pé mu sìgá ẹni tí mu sìgá kò kí nìyẹn nítorí pé ọmọ amutí ẹni tí mutí kò kí nìyẹn ọ̀fà lè ní ọ ń sì ná ní ọ kò kí nìyẹn ẹni tó ṣe pé máa ń ta ẹgbẹ́ kò kí nìyẹn fẹ́wọ́fẹ́wọ́ kò kí nìyẹn bákan náà ẹni tó ṣe pé ẹ̀wù tiẹ̀ ni wọ́n máa fi gbá títì ẹ̀wù rẹ̀ máa wọ́lẹ̀ náà ní ṣòkòtò rẹ̀ máa wọ́lẹ̀ kò kí nìyẹn lábẹ́ òfin ọlọ́run ẹjọ́ ìgbẹ́jọ́jú ẹ̀ máa fa irùngbọ̀n rẹ̀ dànù ni tágbọ̀n rẹ̀ ọmọ wa dán bíi kòǹgìrì pòkì nìyẹn lábẹ́ òfin ọlọ́run ẹni tó máa ń fọwọ́ sí jẹ búrẹ́dì tó máa fi mú mi pòkì nìyẹn sẹ̀mọ̀kẹ́tọ́ lè sọ̀rọ̀ àti pòkì pọ̀ gàjẹ́ wọ́n ń pèpè fún sọ́lá àti wọ́n lọ àfìgbà tó bá wù ẹ̀ pòkì nìyẹn tí wọn náà ni wọn sọ pé sọ́sọ́jú pé wọ́n so igi kò wa nídìí irú ojú yẹn kọ́ ni wọ́n nídìí sọ̀ká kíyèsí. So, akramakumullah ara ti so igi dáadáa ìyàwó ti wálé nínú pé ẹ ń wá ọmọ tó dára ó lẹ́nu pé gbogbo àwọn àrà burúkú àṣà játijàti rádaràda táwọn máa ń ṣe ẹ ṣọ́ra fún un tí àwọn bá fẹ́ wọlé wọn ní kó sálùwàlá sọfẹ́ ti sọ láti adúpẹ́ fọlọ́npẹ́ yẹn ṣe bẹ́ẹ̀ lẹ́yìn àbí àwọn máa sálùwàlá kó tó wọlé sọ gbogbo àwọn eléyìí níbi tí wọ́n ti kó wa ẹ̀dá sí gbó tẹ ìyàwó ti wọlé tọkọ bàbá lò yóò ṣe àdúà yóò ṣe àdúà ilé ìtànàbí sallallahu alaihi wa sallam tó ní ká máa ṣe ó sì dájú pé gbogbo yín lẹ́ẹ̀ máa mọ fẹ́ kẹ́nìkan aran mi létí àdúrà ni kẹ́nìkan ó di kọ aran létí àdúrà ọmọ rẹ là ń tọrọ ẹ wá ìwọ́kọ́ àwọn bàbá bàbá ọmọ kékeré ni wọ́n tí wọ́n ti fẹ́ yàwó ní abẹ́ ti ẹ̀rí nǹkan àwọn bàbá bàbá àwọn bàbá bàbá ò sí ń kalẹ̀ ẹ wá ẹ̀rí nǹkan mẹ́rin tó bá yá ẹ wá kọ́ ọmọ kan ṣe kan tààrà kọ́kọ́ kó bọ́ ma náà bàbá ni bàbá làlákòóbá. La àwọn olùmọ̀sọ igbe tó bá ti jẹ́ ọ̀gbìn ìdàlùkìyàmù ní tó súnmọ́ òun náà ni pé bàbá lọ́lọ́wọ́ kọ́kọ́ bi léèrè nípa ọmọ rẹ̀ kó tó bi ọmọ léèrè nípa bàbá rẹ̀ sẹ́mi pé ọ̀ràn ńlá ń bẹ lọ́rùn bàbá ẹ̀yin náà wò dáadáa ṣé ìwọ́n tó ṣe sábàbí tọ́mọ sí wálé ayé lọ́lọ́wọ́ kọ́kọ́ bi léèrè nípa ọmọ rẹ̀ ń àbọ̀ ọmọ rẹ̀ tó tukọ̀ rẹ̀ wálé ayé ni ó bi léèrè nípa ìwọ ọ̀dájú pé bàbá náà kọ̀ dàmú ọlọ́mọ rẹ̀ ò ṣe tèmi ọlọ́ ìgbà tó súnmọ́ ya rẹ̀ tẹ́fì ṣòwò rẹ̀ kí lọ sọ. abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ọ̀pọ̀lọpọ̀ nínú wa ayé dààmú fún tánàbí bá kọ wa ẹlẹ́yìn ní ẹrù ọ̀fọ̀ ní lebanon ó gbé wa láti nàìjíríà ni àwọn ọ̀fọ̀ burúkú ọ̀fọ̀ gbóná tẹ́lẹ̀ pé wọ́n máa sọ pé àjí máa mú fi banú lélẹ́yìn tó náà àwọn ẹ̀yà òun ló fún àwọn bàbá òun ló fún ṣùgbọ́n bẹ́ẹ̀ bí kọ́ wa pé kàkùn torí di eré látàlẹ́ ìka kàkùn nínú hisnul muslim eléyìí tọ́pọ̀lọpọ̀ nínú yín tẹ̀tí ní látàná yẹn ẹ̀ rí bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ti kọ́ wa àdúrà tẹ́ máa ń ṣe tẹ́ bá fẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú àwọn ìyàwó yín allahumma jannibna ash wa jannib ash ma razaqtana bismillah. اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا láti máa bá àbá mi náà tọ ẹ wí ká gbọ́. máa rọjò tẹ̀nà àdùpẹ̀ fọlọ̀ ẹ máa gbàgbé rẹ̀ so àdúrà yẹn ọkùnrin ní oṣù òkè sófin kò sí tọkàn òun irú ọmọ tó bá fẹ́ náà ló gbèsè la ìwọ ń fọ́ máa rere ṣàdúrà bá wọn ọ̀n fọmọkọ́mọ tí ó ya wa sẹ́nu rẹ̀ ń dé síbi kò fètè méjì olùmí ti mú ọ bí ìgbẹ́ bí ìgbẹ́ bá sì mú yàn ọ̀rọ̀ mi ò lè wọ́ so àmẹ́ni tó bá ní farabalẹ̀ tó dàbí à anábì sallallahu alaihi wasallam tó lọ́n bá kádàrà kọ́mọ tara àbálòpọ̀ yẹn wáyé àṣetọ́ni ò ní lága lórí rẹ̀ látàrí àdúrà tẹ̀sí eléyàn nígbésí àkọ́kọ́ nípa pé mi ń wá ọmọ rere lásìkò ìgbà tí ìyàwó yín yẹn tó bá ti wá lóyún so ọlọ́run nìkan lẹ́ẹ̀ máa bẹ̀ ọ́ ọlọ́run ọba nìkan ń lẹ́ẹ̀ máa tọrọ tí kò bá yín sọ ìyá àtọmọ tí ń bẹ́nu rẹ̀ títí tẹ́sí bímọ yìí lọ́ọ́ rí bí ẹ̀dínlá gbogbo àwọn àtàkàtà gbogbo àwọn gbèsè kí gbèsè ilé ìta máa ń gbéǹgbà àwọn bá lóyún ẹ ṣọ́ra fún kìnnì kan ìwà bí wẹ́rẹ́ kìnnì kan ọsẹ kìnnì kan kìnnì kan amẹsẹ kìnnì kan ẹ ṣọ́ra fún torí ewé ìwọn àtọsẹ ńkọ́ ló fún yín lóyún Ọlọ́run Ẹlẹ́dàá ló fi ṣàánú yín Ọlọ́run náà lẹẹ máa bẹ. àwọn afẹ́ jáde lọ́sàn á máa di péènì mánú á máa fọ̀ bí àbí nǹkan dínkù Ọlọ́run má jẹ́ ìwọ tó yẹ pé Ọlọ́run ló ń sìn kí ló wá fẹ́ fi péènì sí ń kù láti ìsìnkú ọfẹ́ síra rẹ létí. tò eléyìí ń bẹ nínú gbígbọ́n asán lásán gbọ́ wípé tí àlìjánu tó bá róbìnrin yẹn lọ́sàn tó bá jáde lọ́sàn tí lára rẹ̀ kò ní lè ṣe ní gbogbo eléyìí inu àwọn àwáwí àhesọ àlọ́ àwọn Yorùbá nù lẹ́yìn wọn àgbà náà ìyàwó yín yẹn ní ìgbà tí wọ́n bá ti fẹ́ bímọ ọlọ́run náà lẹ́ẹ̀ máa pè ọlọ́run náà lẹ́ẹ̀ máa ẹ gbọ́dọ̀ pé nǹkan míì tó yàtọ̀ sí Allah akramakumullah wọ́n ní àwọn aboyún ní ìgbà tó bá fẹ́ bímọ wọ́n máa ń ṣe àdúrà pé thumma as-sabila yassara thumma as-sabila yassara àwọn obìnrin máa béèrè àtàwọn ọkùnrin pé sọ́tọ̀ àbí ọ̀tọ̀ àárín tó burú mbẹ̀ kò sí tó burú mbẹ̀ tó ń bá fi bẹ́ lọ. àmọ́ ẹ má sọ́dà gbò tẹ́ ẹ máa wá mu tẹ́ ẹ tọ́ ọjọ́ wa bímọ ní kí ti bímọ ẹ pèpè ẹ pè sọ láti sílẹ̀tì kófì lè bàa jẹ́ pé àkọ́kọ́ kan o. sọ̀kalẹ̀ sínú etí ọmọ òun náà ni orúkọ Allah àti ìjẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún afọ́nìkan àti pé ànábì Muhammad sallallahu alayhi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 ara ń fani kí ìyàwó tẹ fẹ́ kọjá ní tọ́mẹ̀sì nìyẹn torí ìwọ kọ o lè má sí nítòsí o tiẹ̀ lè má wà ń kó ẹni tó lè tètè wá rọ́mọ lásìkò yẹn ṣùgbọ́n ìyá tó bi ti rí òun pèpè yẹn sí létí. lẹ́yìn eléyìí Islam wa fi hàn wá pípé ọmọ tẹ bí yẹn ẹni tí ọmọ wa sọ̀sọ̀kúsọ ní ìtòsí ọmọ ẹ má kó débẹ̀ o. Ah, jésù ọ̀sẹ̀ o àórí ìyá mi ọ̀sẹ̀ o orí bàbá mi ọ̀daràn òfin mi lẹ̀ ọ́ kàlàǹfọ́ọ̀bì àbùkátà ni àbùkátà ni ẹ má jẹ́ kó wọn bá yín sọ rọ́bìṣì sọ́mọ létí ọmọ tuntun lélẹ́yìí etí rẹ̀ sì má ọkàn rẹ̀ náà má ẹ má wọn bá yín dádọ̀tí da pàǹtí sí létí àti lọ́kàn lẹ́yìn eléyìí Islam ó ní ìwà bàbá kó jẹ́ dẹ́bínú lẹ́nu ọ̀jẹ̀ dẹ́bìnú lẹ́nu tó ọba jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ tó fi dàpọ̀ mọ́tọ̀ rẹ ọ̀hún amú díẹ̀ nínú rẹ ó fi tọ̀ lẹ́nu sòkòlè bàjẹ́ pé nǹkan dúdùn ló wọ inú ọmọ eléyìí Islam ní kò sọ sọ ọmọ lórúkọ tó orúkọ tó sọ ma tó bá wù o tó bá sì wọ̀ ọ́ lè dúró di ọjọ́ keje àmọ́ orúkọ tó da alẹ́ sọ máa ń ìbá àjọkùnrin ìbá àjọbè orúkọ tó da alẹ́ sọ ẹ̀yin lè má mọ orúkọ tó da ṣùgbọ́n látàrí pẹ́ ń béèrè lọ́dọ̀ àwọn ẹni tó mọ̀ ó súnmọ́ insha allah kẹrọ orúkọ tó da tẹ́ sọ̀mọ́. anabi muhammad sallallahu alayhi wa sallam ó ahabul asma'i allah abdullah wa abdulrahman orúkọ tí allahu rabbul alamin tó nífẹ̀ẹ́ sí jù wọn náà ni abdullah àti abdulrahman wọ́n ní pé gbogbo ikọ̀ yòókù gan tó tún ní abudu níwájú wọn náà bò nífẹ̀ẹ́ sí tó abdullah àti abdulrahman ẹsọ máa ń ní abdullah ẹsọ máa ń ní abdulrahman torí àwọn lórúkọ tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù. ẹ abdullahi gbogbo yẹn náà ní jẹ́ bẹ́ẹ̀ abdulrahman gan ọfẹ ma sílé kan tọmọ òtí máa jẹ bẹ ọmọ bàbá tiwọn lélẹ ọmọ jẹ lélẹ abdullahi tiẹ kálukú yọ yàtọ̀ fún àwọn bá ti pè má orúkọ bàbá rẹ̀ kákìí sàmìyẹn àwọn ọmọbìnrin wa náà ká sọ wọn lórúkọ tó dáa ká sọ wọn lórúkọ tó dáa bí àwọn orúkọ àwọn obìnrin rere tó lọ gẹ́gẹ́ mariam gẹ́gẹ́ bí asiya gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí àwọn ọmọ anabi Muhammad sallallahu alayhi wa sallam àwọn orúkọ àwọn àmà bíi Fatima bíi Ruqayya bíi Zainab Umm Kulthum àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orúkọ àwọn sahabiyat àwọn sahabibìnrin sọ wọn láwọn orúkọ wọn so bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin sọ wọn lórúkọ àwọn sahabi sọ wọn láwọn orúkọ àwọn anabi ọlọ so gbogbo eléyìí nínú àwọn kan tó dáa ni kékeré yẹn sọ àwọn ọmọ rẹ láwọn orúkọ tó dáa tó clear. èsì ká máa wá rọ́ká àwọn ẹni tó máa ń bẹ́ nítòsí rẹ ò ní bí wọ́n léèrè ọ̀rọ̀ ìkórè íńtánẹ́ẹ̀tì láti mú kọ íńtánẹ́ẹ̀tì kọ íńtáfóòtù ni tẹ́lómi fi lọ mú kọ burúkú fọ́mà lórí íńtánẹ́ẹ̀tì wọ́n sọ ọmọ lóko tó túmọ̀ sí gbẹ̀ ah, ìfúráàzì kíni kíni ara máa àfúráàzà ìdọ̀tí ara lára máa tú jáde wọ́n á sọ ọmọ ní ìfúráàzì àfa ọmọ tí ń tó kọ bí oṣù mélòó kọlọ tó ní kẹni tó mọ ọgbọ ah, ah. àwọn náà wọn tó wá bí wọn ní ẹ̀dá àkókò ní ifraj ah, lédè lárúbá tèmi gbọ́ <laughs> ó sì jọ lùmà ó ti kẹ́kọ̀ọ́ gba dìgírì nílẹ̀ lárúbá lédè lárúbá tèmi gbọ́ ifraj ìgbẹnijẹbẹ àwọn kó bá àwọn ajá lójú ẹ tún wá lọ bèrè ń ẹ sì kóra wọn wá ẹni báyìí túmọ̀ rẹ̀ ta ni wọ́n lẹ́ni báyìí kí ló á túmọ̀ rẹ̀ wọ́n ní nǹkan báyìí kò kò sí sí. kí ló dé tẹ́lẹ̀ náà sọmọ́ ń gbẹ bẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀. gbogbo ọ̀làjú rọ́ yóò sì máa fẹ́ sakọ sáwọn ọ̀rẹ́ wọn àwọn ẹlẹ́gbẹ́ wọn kékeré íńtánẹ́ẹ̀tì láti mú kọ íńtánẹ́ẹ̀tì kọ àní íńtáfúdù. akramakumullah ó kàn tó ta àwọn olùmọ̀wá àtòsí yín ẹ má fojú kéré àwọn èèyàn tó wà àtòsí yín àwọn èèyàn náà ní tẹ́ni tẹ́ bi lórí ọ̀bá mo náà tún bí ẹlòmíì ó pé yín ju tẹ́ máa wá wà kú wa lọ. káwọn aṣọ kọ mọ́jọ́ gbogbo eléyìí rádaràda ni o wọn rà bá ti bí níjọ alhamis láìsí nù láìsí báyìí kí ló jẹ́ láìsí. abdulaziz ó ti wá di láìsí tọ́lá bí máa ń dọ̀ jùmọ̀ náà wọ́n lè jùmọ̀ náà àbí jimá yorùbá máa sọ fà jimá àbí jamiu. <laughs> so gbogbo eléyìí kò sínú àná ó kọjá bá àwọn ìkẹ́ sọmọ yín ó kọjá tìjú ọ̀tọ̀ dà ẹ wá sọ̀rọ̀ láti máa lẹ abudu mú ọkọ tí ọ̀dọ́ ti kókọ ọlọ́ọ̀ni o bí Abdul Yaqin bí Abdul Jamiu Rashid Abdul Sabur gbogbo orú àwọn kan wọ̀nyẹn wádìí because ó ń túmọ̀ sí káwọn èèyàn wádìí bẹ́ẹ̀ sì lé ọkọ̀ ọmọ ọmọ lórí ẹ̀yin kan ò ní fẹ́ parí mọ́ bó ṣe déédéé kì í ṣe déédéé ọ̀dọ̀ ọlọ́run ló ti yanjú lẹ́ẹ̀ máa wí kátó dọ̀dọ̀ ọlọ́run ẹ̀ yanjú ẹ̀ tó eléyìí pàtàkì púpọ̀ pé ká mójútó gbogbo ọmọ tá a bá tó wá sọ ló kọjá máa pé dáadáa o ẹ má gba àwọn ọmọ ló kọjá o ọmọ tí wọ́n pè pẹ̀lú abudu rẹ̀ tó bá dájú pé ó kọ tí máa gba abudu ni ó tí ó sì jẹ́ pé kò ní abudu tí wọ́n pè bákan ẹ bá wọn pè dáadáa ẹ má bò ọmọ ọlọ́mọ jẹ́ so nítorí pé orúkọ àmì ni tí wọ́n fi máa dá yàn ẹnikẹ́ni tó bá sì fẹ́ kí n gbọ́rọ̀ sùn lẹnu kó mi dáadáa bọ́ọ̀mù yẹn ti wà nù gbogbo ẹnikẹ́ni tó bá ti pókọ rẹ̀ pèkúpè ọ̀dájú pé ẹni tó ń wá òun náà wàhálà kúbúrà ìsìnkí ìpèkúpè yorùbá ni Khadija Khadija lẹni Khadija ń jẹ kò sí jíjẹ kúbọrà bákan náà yorùbá ni sọ pé Khadija kí ni Khadija Khadija abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀. lẹ́yìn náà ọkọ mi sí ti lọ àtọ́jú ọkọ tó da àmọ́ tó pé yóò ṣòro pé lábàá yorùbá ẹ má sọ ma torí wọn bàjẹ́. yorùbá ò fi sèkà òun yìí nǹkan dáadáa. àwọn kọ̀ọ̀kan wà tí ò ní tùmọ̀ àwọn wà tùmọ̀ rẹ̀ di sí àwọn òtí sẹ́ńbì. ẹni jẹ́ sẹ́ńbì. so so àdéhùn rí sẹ́ńbì di sí <laughs> so gbogbo ọkọ àwọn pé pé àwọn wáàtí máa ń. mọ̀sùtúrà so torí di eléyìí gbogbo orí àwọn kọ bá wọn àwọn kéè sára tí ẹ bá ti sọ kọ́ wọ́n ní àwọn èèyàn kan gbà mí tí sọ orúkọ ó kọ́ ń dá o ìtumọ̀ rẹ̀ dá o àwọn màmá màmá kí ló Yorùbá rẹ̀ àwọn ọmọ wa mo rò pé wọ́n kọ́ ìsìláàmù náà ni sábà ti máa ń fẹ́ dákẹ́. àá wọn àwọn ọ̀gá adésọjí ọlárí gbé adé wa ń wá eh, eh, ọ̀rọ̀ adékẹ́kọ̀ọ́ ọmọ ló kọ Islam ẹ má ran àwọn màmá màmá lọ àtàwọn bàbá bàbá tí ò ní mú kọ́ pé ọjà ìbò ti ṣe dẹ́mẹ̀ ẹ sọ ma ló kọ́ tó dáa. tọ́ bákan náà àwọn ọmọ yín yẹn ẹ pẹ̀ràn fún un lọ́jọ́ keje ewu ń bẹ nínú ká bímọ ká má pẹ̀ràn àkíkà nígbà Ànábì sallallahu alaihi wasallam sọ pé kullu mawludin marhunun bi aqiqatihi hatta yu'aqqu anhu gbogbo ọmọ pátá òun náà ni wọ́n fi dógò sáré ẹran àkíkọ rẹ̀ títí tí wọ́n fi bá a pa ìtumọ̀ oríṣiríṣi làwọn olùmọ̀ fún kí ni ó ṣẹlẹ̀ bá pa. ẹ ń tìrí pọ̀pọ̀lọpọ̀ nínú ara Yorùbá yìí ntọ́lọ̀ ni kí wọ́n ṣeun àwọn èyí kà á kùn àṣà àti ṣe làwọn wà máyà a akọ àwọn ọ̀rẹ́ ẹnu jọ àǹjọ́ ǹjọ́ ǹjọ́ tá a bá bí ma àǹjọ́ kó ma a bọ́jẹ́ ru màálù bọ́jẹ́ orí màálù bọ́jẹ́ kínní kan wọ́n á lọ rà á wọ́n á ní gbogbo eléré làwọn pè ìyẹn nípa ti kó rẹ́kọ̀dì jọ wọ́n máa jó wọ́n máa mutí òfò lórí pa bímọ ọmọ táwọn fọtí kó. irú ọmọ lẹ ń fẹ́ kọjẹ àdókè tọlọmọ bá rọ ọmọ tí inú tí wọn ń dùn ó rí pé ọmọ ti kó ẹ̀ mọ́rú táyìn náà ẹ̀ mọ́rú sùúrè tẹ̀ ń ṣe fún un. àkàràmọ̀kọ́mọ̀lá lábẹ́ òfin ọlọ́run ọ̀ràn yẹn ló jẹ́ lórí òbí kó mójútó ọmọ rẹ̀ tọ́lọ̀ fún iṣẹ́ ti ẹ wo ti bẹ̀rẹ̀ kẹ́ tó fẹ́ o iṣẹ́ tí wàá di iṣẹ́ ńlá báyìí ọmọ ti dé àwọn ẹ̀kọ́ tó dáa àwọn dáadáa ti ń bẹnu Islam àwọn àwa Islam lẹ́fì máa bọ́ màá sí lẹ́fì máa bá lò lọ́nà tó yẹ kí tọ́mọ yín bá dìde tó dàgbà yóò di àwòkọ́ṣe rere láwùjọ tẹ̀wà Islam kọ́ wa ká máa sòdodo ẹ fi kọ́ ma Islam kọ́ wa ká jẹ́ ẹni tó ṣe fọkàn ẹ fi kọ́ ma. islam kọ́ wa kájẹ́ ni tó jẹ́ pé yóò máa ran lọ́wọ́ ẹ fi kọ́ ma islam kọ́ wa ká ẹ fi kọ́ ma ẹ lè dọ́mọ jókòó kẹ́ máa ṣàlàyé fọ́mọ rondo lásìkò tó sì wà ń jẹ́ pé ẹ̀yìn gan lẹ́jà sí fún njẹ́ ẹ̀yìn tẹ̀ ń sí lẹ́ẹ̀mọ̀sí njẹ́ ẹ̀fẹ́ kọ́ sí pẹ̀lú bẹ́ẹ̀ láti kínkínní tọ́mọ bá ti mọ̀ pé ẹ̀yin yìí ni bàbá òun ẹ̀yin ni màmá òun ẹ̀yin ni ọmọ òun yóò mọ sọ yín lọ́nà tẹ́yìn ọgbà sọ wọ́n lè tọ́nà tó bá wà tẹ́ ẹ máa fi sọ̀rọ̀ ọmọ yín náà máa fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀nà kan àti ẹ máa fi rìn ọmọ yín ọ̀fẹ́ máa rìn bẹ́ẹ̀ so tó bá yẹ pé ń tọ́da lẹ́ ń ṣe ẹ máa retí dáadáa látọ̀dọ̀ ọmọ yín tó bá ké rádaràdá lẹ́ ń ṣe ẹ máa retí pálapàla látọ̀dọ̀ ọmọ yín tó ti ṣe gbogbo ìgbà tóbi bá ń ṣe dáadáa lọ́mọ náà máa fẹ́ bá ṣe dáadáa o kìí ṣe gbogbo gbàtóbi bá ń ṣe rádaràda lọ́mọ mi náà máa ṣe pàlàpàlà o ṣùgbọ́n ètò wọ́pọ̀ jù ni pé ọmọ máa ń lapa pẹ̀lú ntóbi rẹ̀ bá ń ṣe ntóbi bá ń ṣe máa ń lapa rárá ọmọ. lókè ọmọ wa ti ń dàgbà ọmọ wa ti ń dàgbà ọmọ àti ọmọ ọdún méje ẹ máa pa láṣẹ kó ṣe sọlá àti mòró àwùlẹ́ àdàkùn bẹ sọlá àti lè fẹ́ واضربوهم عليها لعشر وفرقوا بينهم في المضاجع النبي محمد صلى الله عليه وآله وسلم wọ́n ní táwọn ọmọ wa bá ti dàgbà lọ́kùnrin àbí lóbìnrin tán pọ́ ọmọdún méje ó ti di ọ̀ràn yẹn lórí wa ká máa fòrò wọn pé kún ṣe sọ́láàtì ẹ máa pa wọn láti kún ṣe sọ́láàtì. àṣẹ ìní ẹ máa pa wọn ọdún keje ọdún kẹjọ ọdún kẹsàn-án bí bàbá bá ti lọ mọ́sálásí ọ yáyá ẹ̀yin náà sọ lágbájá sí wọ́n ti ṣe sọ́láàtì ní ìdí ìṣe ọ̀yà lọ sí sọ́láàtì ẹ̀ ní náwọn ẹ̀ ní fọwọ́ bá láàfin àwọn títí tí wọ́n fi pọ̀ ọmọ ọdún mẹ́wàá tó bá ti wá pọ̀ ọmọ ọdún mẹ́wàá wọ́n ti wà nípò ẹni tó yẹ ká nà nítorí pé kò sí sọ́láàtì bẹ́ẹ̀ ni ànábì sọ á nà wọn tó bá ti pọ̀ ọmọ ọdún mẹ́wàá tí wọ́n bá ti sọ́láàtì kìí ṣe ànàtẹlẹsẹ kìí ṣe ànàdánilẹ́gùn rárá ṣùgbọ́n ẹ ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ gbà fún wa láti ọmọ ọdún mẹ́wàá. ọmọ aníkọ́lọ́ ti sọ láti kò sí lọ́dún méje ọdún mẹ́jọ ọdún mẹ́sàn-án ìsìláàmù ìka nà wọ́n ọmọ yẹn ọ̀sẹ̀ dípò pa àná títí tí ó fi pọ̀ ọmọ ọdún mẹ́sàn nítorí pé wọ́n ní al-amru bil-amri bish-shay laysa amran bihi ẹ bá mi pa á láṣẹ apá ọ láṣẹ kọ́ ọ̀pọ̀mọ rẹ láṣẹ kọ́mọ ti sọ̀láàtì kí sọmọ yẹn gangan la pa láṣẹ ìwọ alámòjútó rẹ la pa láṣẹ àti ta ni ọ̀jẹ̀ ni tó sẹ́lọ̀ nínú ẹ̀yìn méjèèjì kí ọba ṣe ń ta àfipá láṣẹ ìwọ bàbá tá a pa láṣẹ pé kọ́ ọ̀pọ̀ ọmọ rẹ láṣẹ lọ́sẹ̀ tí ìwọ ọba ti sọ fún. àmọ́ tó ọba sọ fọ́mọ tó ọmọ ọba ti sọ láti títí tó fi pọ́dún mẹ́sàn-án yẹn ọmọ sẹ́lọ̀ nítorí pé tẹ́lẹ̀ náà sọ láti tán ní kóde láti ọdún méje títí tó fi pọ́dún mẹ́sàn-án yẹn à ń fi ń kọ́ ni. ẹ mọ̀ pé ńgbà tí igi bá wà ń tútù là á máa lọ gbogbo igi téèyàn bá fẹ́ lọ kó sórí kọ́rin ìgbà tó bá ti wà ń tutù náà máa ń lọ tẹ́ ẹ bá fi sílẹ̀ tó bá fi di pọ́ gbẹ kò ní í ṣe lọ. ẹ̀rí gbọ́pọ̀lọpọ̀ náà àgbàlagbà ní ìsinsìn lọ tó náà bá gbẹ́ wípé bàbá òun ò fi kọ́ òun ok bàbá rẹ̀ kọ́ ọ lọ́nà àti wọ jahannam ṣé ìwọ ọ̀yẹ́ kó ronú àti wà lè jẹ́nà kọ́ lọ́mọ tí wà lọ́mọ aná. torí de eléyìí tó bá ti wá pọ́n ọmọ ọdún mẹ́wàá Islam sọ pé bàwí ẹ̀ná ẹ̀ná tó bá ti wá pọ́n ọmọ ọdún mẹ́wàá náà wọ́n fẹ́ rẹ́kọ̀ọ́ baynahum fil madaji' ẹ yà wọ́n níbó sùn wọ́n àgbọ́dọ̀ sùn wọ́n àgbọ́dọ̀ sùn tìra wọn mọ́ ẹ jẹ́ kó kálukú níbó sùn tiẹ̀ lọ́tọ̀ gbogbo wọn ìbá àjọkùnrin gbogbo wọn ìbá àjọbìnrin wọn ìbá sì jọkùnrin àti obìnrin ẹ yá ibùsùn wọn tó má ti pọ̀ mẹ́wàá kì í ṣe dandan kẹ́ ẹ rówó ra kàtífà tí wọ́n máa sùn lé lórí ó lè jẹ́ pẹ́ ní iná làwọn ọmọ yín ti ń sùn ẹjẹ kálukú ọlẹ́ni jẹ lọ́nà tí wọn ò ní máa já ń pákọlura wọn àti ẹ̀ lówó láti rẹ ní táwọn ọmọ yìí ọmọ fi sùn ṣùgbọ́n a ní àǹfààní àti rán àwọn páálí tá a lè gé ní ìbámu pẹ̀lú bí kálukú bá ti ṣe ga tó tí kálukú ọmọ sùn sí àwọn àtẹ lọ́nà tí wọn fi ní máa jarun pákọlura wọn dúkìá Islam fẹ́ dínà gbogbo ìbàjẹ́ nítorí ara bá ń kanra tára bá ń nura táwọn ìbá ń jarun pa lura wọn ó súnmọ́ káàbúrò ọmọ àtẹ̀lẹ̀ tẹ̀rẹ̀ ìsìláàmù sọ pé kẹ̀yà àwọn ọmọ yìí sọ́tọ̀ọ̀tọ̀ níbùsùn wọn tí wọ́n bá ti pé ọmọ ọdún mélòó ọmọ ọdún mẹ́wàá. tọ́ bákan náà ọmọ yín ẹ máa fi alukur'an àti sunna kọ́ wọn ẹ máa fi alukur'an àti sunna ẹ máa fi kọ́ wọn ọlọ́run dá àwọn ọmọdé dáa ọpọlọ wọn sì mú bẹ́rẹ́bẹ́rẹ́ àmọ́ bí tẹ́ bá darí ọpọlọ ọmọ yín sí ibà ní ọ̀lọ́ o nítorí pé tó bá alukur'an lẹ́ fi ma ọmọ yín súnà anábì sallallahu alaihi wasallam lẹ́ bá fi ń kọ́ pẹ̀lú gbọ́lọ̀ ìgbà tí yóò bá fi tó ìgbà mélòó ẹ̀rí pé ọmọ ti ń ha alukur'an ọmọ lè ti ha tán ní kọ̀pẹ́ kó jìnnà nígbà tó yẹ pé tẹ̀ darí rẹ̀ sínú.

ẹ̀kọ́ táwọn ń kọ́ yìí yóò ṣe máa dúró lórí tiwọn lọ́nà bí ìgbà téèyàn ń gbẹ́ nǹkan sára pátá ni tí ó yẹ pé kò ní parẹ́ láéláé tó àwọn ọmọ tó akẹ́yìn bá darí wọn síbi tó dáa à ọlọ́run ọba aláàánú ni ọba tó máa ń sori fáwọn ẹrú rẹ̀ ni ọlọ́run ní ìtorí pé ìwọ òṣòwò ni ọ kọ́mọ́ aṣọ àwọn ọmọ rẹ lólùmọ̀ tó bá gbé wọn gbọ̀nà kún ní ọlọ́run ọba ò ní ìtìtorí pé ó sí ọwọ́ ni ọ kọ́ má sọ àwọn ọmọ rẹ dólùmà tó o bá ti gbá àwọn ọmọ rẹ gbọ̀nà kún ní mà ọlọ́run bò ní tìtorí pé ìwọ jẹ́ alákọ̀wé lẹ́yìn pé ìwé àwọn òyìnbó ni wọ́n mà kọ́ sọ àwọn ọmọ rẹ dólùmà nípa tẹ̀sán Islam nígbà tó o bá gbé wọn gbọ̀nà bẹ́ẹ̀ so àwọn èèyàn látàrí kéèta látàrí àìfẹ́kọ́dá fọ́mọlàkejì ni làwọn máa ń dínà máa àwọn ọmọ ẹni táwọn bàbá wọn èso lùmọ̀ nípa kíw kò ní wù wọn káwọn eléyìí náà máa kéwú nítorí pé tẹ̀yìn bá máa kéwú táwọn ọmọ tàwọn náà máa kéwú ta ni wọn máa sọ̀gá fẹ́nìkejì tó bá dọjọ́ iwájú kí ta máa sábà wà láwọn àwùjọ mi. akramakumullah ẹlòmíì dípò kọjá pé nǹkan tí wọ́n mójútó òun náà ní bọ́ọ̀mọ́ wọn bí ó ti ṣe jẹ́ pé ó nímà ní kẹsì Islam ọ̀hán alukurani sórí. So wọ́n há súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam sórí orin lọ́mọ ọmọ há sórí orin inú ọpọlọ ọmọ tẹ́lì tí ọmọ òní ti tu ọmọ ọdún mẹ́wàá sẹ́gbẹ́ gbogbo Sọlá ni wọ́n wà lórí rẹ̀ àkàrà babalẹ́gbà mùkẹ́bà ẹ̀sẹ̀ àti gbogbo àwọn tó ti gbogbo ẹkúnlẹ̀ ayélujára dáì

so torí di eléyìí àwọn dáadáa dáadáa lèyàn máa fi kọ́ ẹ wàá gbìyànjú àwùjọ ọgbẹ́ lẹ́ ń gbé náà rí ilé tẹ̀ ń gbé nǹkan ẹ̀ mọ̀ kó lè kó bá ma ni ilé tẹ̀ ń gbé lè ràn lọ́wọ́ lè kó bá ma lọ́wọ́ pé ilé tẹ̀ ń gbé ilé àdàlú ẹ̀ wá ni irú ògiri wá ni gbogbo ẹ̀yin tẹ̀ jọ ń gbélé ilé ọ̀sẹ̀ mẹ́ta ẹ̀ má báyìí kálukú ti sọ rẹ́kọ́ọ̀dù sí ẹnu kínní àbá ẹnìkan ẹnìkan ní jíjí tí mo jí ó gbogbo àwọn kan tó ọpọlọ ọmọ máa wò pé èwo ni mo fẹ́ mú gan nínú gbogbo arọ́bìṣì <laughs> so èyí èyí wá lẹ́sìn ẹ lọ bábà lé léwu ẹ rẹ́pọ̀tì yẹn ń di sọ̀bù à ẹtú lọ tó léwu à ẹ náà ń di sọ̀bù à gbogbo gbogbo àdọ́gba lẹ́nu ẹnìkan ò lè máa kọ̀ntró ẹnìkan wọn náà gbé rẹ́kọ̀dù ẹ̀sìn abẹ́rẹ́ nǹkan mẹ́rin yóò bá sá di jagbajagba àwọn ọmọ yín irú ọmọ olè ń fẹ́ pọ́n dẹ́ kò sí tàbí ṣùgbọ́n yóò ṣòro fọmọ láti kẹ́kọ̀ọ́ nírú àwọn àwùjọ tọ́pọ̀lọpọ̀ wa ń gbé ẹjẹ́ àtijú káwa bí ọ̀dà gbé kárọ̀ra yọ owó torí àwọn ọmọ wa nítorí ọ̀la wa torí jẹ́jẹ́ lọ́mọ bá rán ọmọ tí ń dunnú pọ́mọ ọmọ torí ṣe dáadáa èèyàn padà máa kábàámọ̀ tẹ̀yẹ̀ ah! tó bá yẹ pé mo ti máa ní náà anabi sallallahu alaihi wasallam ni ìgbà ṣe pé ìgbà ṣe pé lórí tó ti lọ ẹ má máa sọ torí pé máa sílẹ̀kùn sí ni. ní ìsìn ló ti tètè gbọ́n kìí ṣe pé ọ àti badara rẹ jẹ́ ọba tọmọjẹ ọ àmọ́ akọ àbámọ̀ bọnu nígbà tábàámọ̀ wúlò ilé ìjẹba o torí ẹ ẹ jẹ́ káwọn ọmọ yẹn ọmọ ìtàn gbèsè sallallahu alayhi wa sallam ẹ jẹ́ kó mọ̀ tàn gbèsè ayé àwọn sàhábà ẹ jẹ́ kó mọ̀ tàn gbèsè ayé àwọn olùmọ̀ nínú islam ẹ rí i pé bẹ́ẹ̀ lọ́mọ́ ti fẹ́ sẹ́sà irú ta lèmi náà fẹ́ jẹ láyé. unlike kó jẹ́ pé ẹ máa sọ̀rọ̀ bọ́ọ̀lù fọ́ọ̀mà ẹ máa pe kàkà ronaldinho romario ẹ messi ronaldo gbogbo gbogbo àwọn ọkọ̀ burúkú ọkọ̀ burúkú iná ilé wa máa kọ́ mọ́ a'udhu billahi minash shaitani rajim. ọ̀pọ̀lọpọ̀ nínú àlè máa ń sìn tẹ́lá ní kó mú ọkọ̀ sàbí mẹ́wàá wá ọ̀pọ̀lọpọ̀ ní wọn nírí mẹ́ta mú wa nírí mẹ́ta mú wa àwọn lè má mú gan tẹ́lá ní kó mú ọkọ̀ mú bọ́ọ̀lù ogun wa ẹlò gbọ́lọ́ yóò ní tẹ́ bá fọ́gbọ̀n ìní wọlé kí n tó mú wa lè má mú nufa. a'udhu billahi minash shaitani rajim ẹ̀wọ̀n wọn títí gbogbo ìlú àwọn mùsùlùmí títí mélòó lẹ́rìí tí wọ́n sọ lóko Abubakar títí mélòó lẹ́rìí tí wọ́n sọ lóko Umar títí mélòó lẹ́rìí tí wọ́n sọ lóko wọ́n ti pè Usman Ali kí ni fẹ́ fi. àwọn kìíní kan Joshua níbi àmà Joshua ọmọ tí wọ́n ń nà lẹ́sẹ̀ tó ń nà ń yàn Anthony Anthony ọmọ Joshua. tó ti Naija ọmọ nàìjíríà tó dọ́ ọmọ england ọlọ́run ti sọ títí wọn ló kọ rẹ̀ níìsì torí pé wọ́n lù lẹ́sẹ̀ náà lù yàn lẹ́sẹ̀ ẹ máa wo nǹkan mẹ́fà dáàmú ọ̀fara mọ́kọ́ máa fi rẹ̀ jì torí bẹ́lí tó àwọn nǹkan tí islam ti sọ́ di bàbá lójú ọmọ. tẹ́ dákọ̀ sàhábí tó yẹ máa pé yẹ́sì àwọn tí àwọn bàbá wà nù. àwọn bàbá wà nù. nígbà àwọn bídìí àmọ́ bú àwọn súnà pé àwọn tí ò ní bàbá tán pán lẹ́nu ìsàm àwọn sọ pé àwọn ní bàbá yín lẹ̀ ní bàbá. bàbá yín ni iblis bàbá yín ni ṣẹ̀tán bàbá tiwa làwọn sàhábà nítorí pé bàbá wa là Abubakar bàbá wa ni Umar bàbá wa ni Uthman bàbá wa ni Ali bàbá ní gbogbo sàhárà radiyallahu anhu. torí ẹ̀ ulaika aba'i faji'na bimithlihim idha jama'atna ya jarirul majami'u àwọn bá ti wá ní àwọn sàhárà tẹ́yìn náà bá ní bàbá tó dàbí ẹ mú wọn wá ẹ̀ fún bídíà àtẹ̀yìn tẹ̀sí bídíà. sálà àwọn bàbá rí mú wa wọ́n sàlẹ̀ máa sọ pé bàbá àwọn bì kan bàbá àwọn kan ọ karama bàbá pọ̀ nígbà bàbá ń lọ ńdọkọ lórí omi bàbá rẹ torí omi bí orí ètò ẹni kéèké ni wàlí yìí ṣẹtàn because ìyẹn ń tẹ orí omi kò mú lẹ́sẹ̀ òjò wọn kọ pààyàn ọgbẹ wọlé kò yàrá sínú àfi hàn àti sunna ari wọn a máa mú bàbá arọ kan wá lẹ́gbẹ̀ẹ́ Abubakar ká ní bàbá náà à bàbá kọ́ làwọn eléyìí torí ẹ ẹjẹ àwọn ọmọ yẹn máa ń pa àwọn sàhábì yẹn àmọ́ ńgbà tí bàbá àtọ́mọ tí kálukú bá ń sọ̀pọ́tì tíìmù oríṣi méjì ẹ̀yin ń sọ̀pọ́tì Liverpool ọmọ yín sọpọ́tì Chelsea wọ́n wá ní match wọ́n á ní sẹ́ búlù ní òun ìní ni àbí Liverpool àbá lọ́wọ́ di pé bàbá àtọmọ wọn jọ tàdí mẹ́rin bí ẹni jọ kàrà wọn lágbo á rí bá nà lónìí ni á bàbá rẹ á sì yín ẹ wọ pé ara mi ẹni ní bá ní mbàlá mọ́jú wọ́n wọ́n lọ́wọ́ tó pé ọlọ́wọ́ lọ́wọ́ lu bàbá bí bàbá ṣe takuru mọ́ lọ́wọ́ takuru mọ́ bàbá lórí bọ́ọ̀lù òfò ṣé ń ọmọ kọ́ àwọn ọmọ wa nù ọba mu ìfìlà ẹlẹ́kùn bọ Liverpool wa ìmọ̀ tẹ́ǹsì wà sáwà. àwọn tó yẹ ká máa wá gàrí tá a fi ṣe tuwo tá a jẹ èlùbọ́ tá a fi ro ọkà tá a jẹ gàrí tá a fi tẹ̀bà tá a jẹ kí ló kàn wá wọ́n ti fi ìranù wọ́n fi gbọ́pọlọ gbogbo àwọn èèyàn láti ibi síbo àwa ń lura wa àwa ń darúgbà kù ọ̀pọ̀lọpọ̀ ti lọ tara wọn nísìn torí pé wọ́n score wọn wọ́n score rẹ̀ wọ́n kọ́ wọ́n score ebi lónìí wọ́n wà tiẹ́ ti dé tala gbá létí ta létí ń ro olú ọ̀dọ̀ wọn wa ká gbìyànjú láti kọ́ àwọn ọmọ wa ní ìtọ́jà àwọn aráàlú àwọn ẹgbẹ́ má gbé wọlé yín o ẹ̀yin ọmọ rẹ pé tígbàgbà tọ́gbà ni pé tẹlifíṣàn ẹ̀ẹ́d eh, receiver decoder satellite ọyẹ kọ wà lé dvd ọyẹ kọ wà lé ẹ fídíò láyé jọ̀ǹtúnù gbogbo ẹ̀ wọ́n lọ ọyẹ kọ wà lé tẹ́ bá fi lè gbé wọlé yín kẹ́ máa ń tẹ̀ fi ṣe ẹ mẹ́jọ jẹ́ pé ẹ kàn fi sílẹ̀ fẹ̀gbẹ̀ lẹ́lẹ̀ káwọn ọmọ máa lò kíyàwó máa lò bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ńjọ́tẹ́ bá rí àbádé rẹ̀ tó sì lọ́ọ́ bá jáde wàhálà ọkùnrin ọkà bàmà ọmọ ti dìdàkudà ìyàwó ti dìdàkudà torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń fẹ́ ránṣẹ́ sáwọn èèyàn lórí àwọn ẹ̀rọ wọn yẹn nítorí lè gba ayé jẹ ni wọ́n ní ayé globalization làwọn wà ní wípé ilé ayé ti lu jára wọn therefore in tí wọ́n ń ṣe lamẹ́ríkà tó jẹ́ ìlànà àtìlẹ́gbẹ̀ àwọn fẹ́ centralize ẹ̀ àwọn fẹ́ generalize ẹ̀ kí gbogbo wọn máa ṣe láyé bẹ́ẹ̀ ni tí wọ́n ń ṣe láwọn yóò kí gbogbo ìlú máa ṣe láyé ìdínà jáde lómi tó yẹ pé yà wọ ṣòkòtò tó yẹ kó ti bẹ́ lójúgun ó tún bẹ́ níta ṣòkòtò tún bẹ́ lẹ́gbẹ̀ẹ́ yọ mọ̀ pé ah wọ́n olówó ra ṣòkòtò ni wọ́n bá mi yọ mọ̀ pé lọ́wọ́ àwọn ọ̀làjú là ń wọ̀ yẹn àwọn wèrè ti rí. ẹlòmí ọ̀sẹ̀ ló lórí bí ẹ̀dà kólókóló bí irun dáadáa yóò dáadáa láì di irun irun orí ẹ̀. mo ti rí irú rẹ̀ ńlẹ̀ ìbáyìí tí wọ́n ti irun wọn bí ìgbà tí èèyàn mọ̀ pé àbí wèrè lélẹ̀ tí ń kun mọ́ṣíìnì wọn á ní àwọn làjú nìyẹn olùkọ́ ti rí gbogbo àwọn nǹkan wọ̀nyí à ń bùkátà láti pàkíyèsí ara wa kò sínú pé èèyàn gbọ́n àmì kéèyàn gbọ̀ ni àmì kéèyàn làjú ni torí pé níta pè lọ́gbọ́n àtọ̀ làjú kì í yàtọ̀ láti ìlú sí ìlú kan àmọ́ tí wọ́n ń pè ní wèrè àwọn kan lè pè lọ́làjú nígbà tí wọ́n fẹ́ da irú ọ̀pọ̀lọpọ̀ ọ̀ máa pè ní wèrè. kọ́dà ó tún débi pé àwọn obìnrin wọ́n tún láwọn obìnrin ní ìtí wọ jìlbáàb àwọn náà tún dada láìsí irun wọ́n sọ wọn wá di dada. sọ yẹ bẹ́ẹ̀ àwùjọ bíi lẹ́yìn ní ṣètò ọ̀nà rẹ̀ ó ní wàá bẹnu àmà dirí àmà kórun gbogbo gbà yẹn káwọn sọ di dada. dada báwo ẹ mọ̀ pọ́pùn ni dáadáa ni aláìmójútó oorun ni dáadáa bá mójútó oorun rẹ ńlọlẹ di dáadáa mọ́ ọ lọ wọn á lọ di wàlí irú wàlí ọ̀daràn olù ọjà bó ti ṣe jẹ́ mbẹ́ngàrí torí ẹ̀ njẹ́ bá gbé wọlé yín ẹ mójútó ọlọ́run bìín léèrè ọlọ́run bìín léèrè ẹ rẹ lómi àwọn sinimá burúkú náà máa kó wọlé fọmọ wọn bí ọmọ kan léèrè ọmọ yẹn ń jalè wọn níbo ló ti kọ́ olè jà ó ní látara àwọn fíìmù tó máa ń wò ní bẹ́ẹ̀ ló ń ti kó lè jà ẹ̀wọ́n ẹ̀sẹ̀ títà ń gbé lọ́yọ̀ ọlọ́mọdé ọjọ́ sábàbí àti wọ́n náà wa majority ẹni tí ń gbé ansẹ̀tì lọ́wọ́ kìí ṣe nǹkan ara náà máa fi ṣe bẹ́ẹ̀ kọ́ àtúpẹ́ra wa ṣe wà lálàáfíà ṣe ṣe ṣe ò sí nǹkan kan iná là ń fi ń gbé ansẹ̀tì lọ tó tó fẹ̀ tó àtẹlẹwọ́ méjì sáfẹ́ fi pèèyàn náà ni ọ̀dà pé abẹ́ fi wo ayé inú súra ìlọ́wà àdìsí yìí tó fẹsẹ̀ rí abẹ́ òfẹsẹ̀ rílẹ̀ tẹ́tí ẹ̀fẹ́ tẹ̀sí ní sẹ́nu. ìrọ́pọ̀lọpọ̀ àwọn channels wo ilé àti ilé lọ́wọ́ obìnrin tó fi ilẹ̀ abẹ́ wò di wọn. ebi tọ́pọ̀lọpọ̀ ń pàṣẹ sí sẹ́nu. a máa ṣe nǹkan rí ni. ẹ̀rì ti dátà tí ọmọ sáré jó tí ọmọ sáré jó àfi bí ìgbà tí iná àmọ́ koríko ṣé nǹkan rí náà fi ń wò ni kì ṣe nǹkan rí náà fi ń wò ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ pé ojú ò lè fọ́ pẹ̀lú wòkuwò tó ń wò níta yìí fi ń wò nù ẹran tijọ́ tẹ́ gbàgbé láti pa dátà láti pa sáìtì tẹ́ ń wò tẹ́ fi ansẹ̀tì sílẹ̀ pé ẹ fẹ́ sáré ṣe nǹkan kan tọ́mọ yẹn mú tọ́lọ́ọ̀gì okay this is what my dad is watching tí bàbá mi máa wò ní gbogbo ìgbà ni there is no problem ajẹ́ pé nítorí kémi náà máa wò nù torí pé ọmọ tájànà kú bá bí ń kọ́ kì í yàrá yẹ́wọ́ sọ fún yín pé ọmọ ti yín wọ́n sọ fún yín pé ọ̀nà tó tún máa gbà wò tó tún yàtọ̀ sí tiyín tún wà ọmọ wa di pé éńfóbì mẹ́ta lóyún jọ̀kan ẹ wá ní àmọ́ bá ti ṣe fún ọmọ yìí tí ó àmọ́ ẹjọ́ gbọ́dọ̀ jọ ìwọ lọ́jọ́ ọ̀dọ̀ rẹ ló ti gbọ́ ọ̀dọ̀ rẹ ló ti kọ́ ìwọ ló tírèmì káàkiri sára. akramakumullah ẹ lọ́rọ̀ àwọn àwọn sídi tí ò gbó ẹ rà wọlé sídi àwọn tíátà alfaas àwọn àfa apanilẹ́rìn adẹ́rìn pòṣónú àwọn tó fẹ̀sì di àwàdà kẹ́kẹ́rì àwọn olùpọ̀ àwọn olùpọ̀ rọ́mọ́lọ́ọ́ àwọn olùkpọ́rọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam ìlànà àwọlé rẹ̀ ọ̀dájú ó rí i pé wọn náà lọ́padà wẹ́ẹ̀sì la àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ ò ní fẹ́ gbọ́ nǹkan gidi má bí radarada palapala làwọn ọmọ máa fi gbọ́ nítorí bá ti ń gbọ́ náà wọ́n máa sọ lórí téèyàn bá ti ń gbọ́ téèyàn ń gbọ́ téèyàn ń gbọ́ àbí èèyàn ń ka èèyàn ń ka èèyàn ń ka èèyàn ń ka yóò lápá lára èèyàn náà ni wọ́n fẹ́ bọ̀ ó já bí ó bá wọn torí ká láǹfààní àti ṣèbéèrè ẹ wá rí bá a ti ṣe wá wà tá a jẹ́ mùsùlùmí àti bó ti ṣe jẹ́ pé ẹ̀yin ń gbébi tá à ń gbé yìí nínú tó rẹ̀ sí tó sì lè jẹ́ ìrànlọ́wọ́ fúnikálukú lọ́kùnrin lóbìnrin nínú bẹ́ẹ̀ ti ṣe tọ́ àwọn ọmọ yín tẹ́sí rè wọn ní ìlànà tẹ̀sán Islam kò sí bí kọjá pé ẹ tún nílé kíw ẹ yẹ kí ẹ nílé kíw ní pàtàkì jùlọ ẹ̀yin tí ẹ ń ṣe súnà ẹ yẹ kí ẹ nílé kíw níbi tẹ́tì máa kọ́ àwọn ọmọ torí pé ọ̀pọ̀lọpọ̀ bàbá màmá ẹ lè má lásìkò ẹni tó mọ̀ ganu yín lè má lásìkò láti kọ́ ọmọ rẹ̀ sòtí gbogbo yín. So, tẹ́ ẹ bá jọ ṣe ìrànlọ́wọ́ fúnra yín lórí àti dálé kí ó sílẹ̀ níbi tí àwọn ẹni tó nímà nínú yín tó ti máa kọ́ àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam á yọ dà pọ̀ lẹ́kọ̀ọ́ gidi tí ò sí ẹ̀tàn jẹ níbẹ̀ lọ́nà tó fi jẹ́ pé àwọn ọmọ yín ó máa dìde ní dìde ẹ̀sìn Islam wọ́n lè máa ṣọ́ra fún gbogbo aburú gbogbo nǹkan tó léwu tó lè ṣeni léṣe nínú ẹ̀sìn ẹni láyé àtìlọ́ yóò dà púpọ̀ torí ẹ̀ à ń tọrọ kíkí káwọn ẹni tọ́lọ́ wọn bá bùkún nínú yín kọ́ mọ̀ sàhùn láti gbìyànjú àti wáàyè kọ́nà kò sí rírà eléyìí tó pé ẹ̀kọ́ ilé kí ó sì tí àwọn ẹni tó wá mọ kí ó láàrin táwọn wàá fara tiwọn kalẹ̀ láti máa kọ́ àwọn ọmọ ní kí ó ń bẹ̀ nítorí kí ìlọsíwájú lè bá a bá wa kò sí ìtumọ̀ fún pé mo ń ṣe súnà ìyàwó mi ń ṣe súnà tí ìbá sánà kọ́ ọmọ mi náà fi dò ní súnà ọ̀nà tó sì pàtàkì téèyàn fi ṣe súnà onálọ̀nà ẹ̀kọ́ èèyàn kan ní jẹ́ súnà tí ó máa ẹnu lásán tí iṣẹ́ ò ní tẹ̀lé lọ́pọ̀lọpọ̀ ṣe máa ń ṣe ń di pé mò ń ṣe súnà mò ń ṣe súnà tí ọmọ pariwo ẹnu lórí rọ tí ọmọ ti ń jẹ́ súnà nga torí de eléyìí eléyìí jẹ́ ìpèpè tá à ń ṣe fún gbogbo oníkálukú wa ẹ jẹ́ á gbìyànjú láti wá ilẹ̀ rà lóòótọ́ a gbọ́ pé ilẹ̀ wọn burúkú nílùú yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bó ṣe náà lóníkálukú wa ń dijú ra lẹ̀ ẹjẹ́ á gbìyànjú láti ra ilẹ̀ eléyìí tá a kọ ilé kí ó sì kí mọ́sálásí náà tún wà mẹ́ lọ́nà tó ṣe pé àwọn àgbàlagbà ọmọ wa kẹ́kọ̀ọ́ mọ́sálásí àwọn ọmọ wa máa kẹ́kọ̀ọ́ nínú àwọn classes eléyìí tí ò tún burú ká tún máa lo àwọn classes náà fáwọn àgbàlagbà lásìkò mi kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ wa kó fún wa sí kótó wa ti pé ìjẹ́ àwọn ẹni tó jẹ́ ẹni tó mà láàrin wa àwọn ni ìpèníjà kọ́kọ́ wa fẹ́ lọ sọ́dọ̀ wọn a gbọ́dọ̀ dúró dìgbà tí ẹni tọ́lọ̀ ń bùkún àbáwọn ẹni tọ́lọ̀ ń bùkún tí wọ́n ralẹ̀ fún wa eléyìí tá a fi ṣe léèkó kó tó di pa dá léèkó lẹ̀ àìfẹ́ kan ṣe ni ká sọ yìí dìgbà tí wọ́n bá kọ́ mọ́ṣáláṣí fún wa ká tó máa sin lọ. àyè wo tó bá wà nítòsí tó yẹ ká máa lò ẹja ti máa kó àwọn máa ń kí ó bẹ̀ láti sìn torí gbogbo jimá tí ọba da àtàlátà là á dìímà kọlọ wọn bá kójú kọ da fún wa. yàrá fún ọlọ xírà Ọlọ́run kò bá sọ yín ní ẹ̀tọ́ lórí gbogbo ìgbìyànjú akitiyan yín lórí bí Islam yóò sì máa lọ sókè bí yóò sì máa da fáwọn mùsùlùmí Ọlọ́run kò bá sọ yín ní lórí kò ní jẹ ọ̀rẹ́ yín láéláé Ọlọ́run kò ní jẹ kí máa yọjọba gbogbo àwọn ọmọ yìí náà pátápátá náà kò tí a lọ́mọ àlejò ní kó jẹ́ wọ́n nìkan wọn lójú àtọ̀mọ̀ ìkọ̀kọ̀ wálẹ̀ àwọn ìbéèrè ti pọ̀lẹ̀ níbí wọ̀nyí màá bẹ̀rẹ̀ láti ìbéèrè tí ẹnìkan béèrè pé òun rí ọmọbìnrin tóun fẹ́ fẹ́ níyàwó òun sì mọ lọ sọ́dọ̀ àwọn òbí òun lẹ́yìn náà òun ṣe ní àjò kóun tó dé àwọn òbí òun ti lọ sóyìnbí kí ni ìdájọ́ irú ìgbéyàwó bẹ́ẹ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ni ẹni tí ń lọ bá oníyẹ̀mí wò àbí ẹni tó mú jálà tí ń ṣiṣẹ́ jálà bí sálé pé ní ọmọ ìyá wa kí mùsùlùmí ọmọ ìyá wa nílẹ̀gbà tá ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní kí ni ìdájọ́ ìmọ̀sòkú lẹ́yìn ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́jọ ogójì ọjọ́ kí ọwá nìkan ní ọmọ ìyáyàn pẹ́lẹ̀ pé mọ̀lẹ́bí ni wá àwa ní kọ́ wá bí ìparí òkú ọwá lóhun ọ̀wá ṣé kọ̀ já ní bá náà ni wọ́n ń ṣe kí ni ìdájọ́ rẹ̀ wọ́n ní bákan náà ìdájọ́ ìmáka alkùránì lórí níjọjúmá lórí máìkì àbí ìmá ti wá kí mọ́mú tó bẹ̀rẹ̀ kútúbà jùmá kí ni ìdájọ́ yẹn náà náà wọ́n ní báwo lobìnrin ṣe ìmọ̀ obìnrin níbi ìrun kíkí báwo ló ṣe kó mi ò gbọ́ra tó bá fẹ́ kírun wọ́n ní bákan náà kí ni kí ìdájọ́ kóbìnrin ọmọ kópa níbi àwọn social media kí ni ìdájọ́ irú nǹkan bẹ́ẹ̀ wọ́n ní kí ni ìdájọ́ ìmá lọ ka kòránì ní pé ìyẹn fẹ́ sí ilé tuntun ó wá ìyẹn lọ láti lọ ka kòránì lẹ́nà yóò tún pa ẹran àdúrà ní kí ni ìdájọ́ irú ẹni bẹ́ẹ̀ àpé ìbéèrè kan náà bẹ́ẹ̀ ń bí tí ọ fẹ́ jọ mo wá ìtì ránṣẹ́ pé bóyá kí ẹni tí ń kó àwọn ọmọ lọ sílé àwọn ọmọ ilé kéwú ń kó wọn lọ sàdúrà níbi tí wọ́n ti ń sílé pé sẹ́yìn náà wà lára tẹ́ríyà ni ara fèrè tí wọ́n béèrè náà ni bákan náà Ah, wọ́n ní kí ni ìdájọ́ káwọn ọmọ máa jáde lẹ́yìn Maghrib lẹ́gbà tó rùn ti wọ̀ ní máa káwọn ọmọ jáde síta sí kí ìdájọ́ náà kó tó di pé nínú àárígbé wọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa pé tí a islam muslim táwọn kan ti rà ní àná ó sì tún wà bá àwọn tí wọ́n bá nídìí kó tó di pé àápù níbí báyìí àtàwọn tíra mi náà tí ó ṣàǹfààní fún wa wọ́n ti tó kalẹ̀ mẹ́yìn kí a kàn sí afá wọ́n ní ní ìdájọ́ ní ìrọ̀lẹ́ yìí ìbéèrè kan wáyé ń pa pé ẹ sọ̀rọ̀ ń pa pé bóyá kóbìnrin ó kàn kó lọ kọ́kọ́lé kó kó lọ kó fọkọ́lé tó wọ́n ní kí ni ìdájọ́ ìmá fọwọ́ bójú lẹ́yìn ìgbàta bá sàdọ́ àtà wọ́n ní ìdájọ́ àjọ dídá pẹ̀lú owó òkú pé tí èèyàn bá dájọ́ báyọ́sù kan ọgbọ̀n ọjọ́ ni mọ́kàndínlọ́gbọ̀n ènìyàn òkú ẹni wọ́n yọ owó òkú ẹ̀yọ̀ kan mẹ́kẹ́ ìdájọ́ rẹ̀ bákan kí ni ìdájọ́ kí èèyàn súpó kí àbúrò súpó ẹ̀gbọ́n rẹ̀ nígbàtí tuntun sí ọ̀ràn yẹn ni kí ni ìdájọ́ rẹ̀ náà wọ́n ní kí ni ìdájọ́ ká sọ ní mọ̀rùzú kan wọ́n ní tí a bá fẹ́ ṣe ayẹyẹ ìsílé báwo ni a ti máa ń ṣe wàlímà ìsílé wọ́n ní kí ni ìdájọ́ ẹni tó ní ìyàwó méjì ó pa ìyẹ́létì kò yà sí àlímà ìyàwó nìkan ló gbájúmọ́ kí ni ìdájọ́ orú ẹni bẹ́ẹ̀ bákan ìdájọ́ oúnjẹ Christmas wọ́n ní kí ni ìdájọ́ ìyàwó àtọkọ tó ṣẹ̀ṣẹ̀ di mùsùlùmí wọ́n wá bímọ gbọ́n àwọn oṣù yìí sí ọmọ yẹn sí wọ́n ó mọ yẹn àbíbà wọn ó sì pẹ̀lú ẹ̀ tí wọ́n pẹ̀ ẹranko wọ́n ní kí ni àtibọ̀tán òkúrọ́ bákan náà ìdájọ́ kéèyàn máa jìyàn sínú si wọ́n ní kí ìyá ọmọ pí ọmọ rẹ̀ ní ọkọ mi ọkọ mi kí ni ìdájọ́ rẹ̀ ìbéèrè lẹ́yìn tí ẹ̀ bọ́ bá níbi àfikún ọ̀rà pé ní tí ẹ fi rẹ̀ ọ̀rọ̀ ní ànánà nìyẹn wọ́n yẹ́ ti sàlàyé ojúṣe mùsùlùmí sí mùsùlùmí pé ta ni mùsùlùmí gan ìmọ̀ bóyá tẹ́bà ní àfikún lórí ẹ̀ wọ́n ní ẹ̀dọ́kùn ẹbá sàrẹ̀ nípa ohun tí wọ́n ń pè ní àkídà torí ẹnikẹ́ni tó bá ti sàṣìṣe wọ́n sọ kò lákìídà kò lákìídà pẹ́kẹ́ bá ń sàlàyé nípa rẹ̀ wọ́n ní ọmọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ wọ yunifásitì táwọn òbí rẹ̀ wá fẹ́yàwó fún torí ẹ̀ àwọn mọ̀lẹ́bí wọ́n sọ pé ẹfẹ́ báyé ọmọ jẹ́ ni ọmọ tí ó tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ léèwé tẹ́ tó wọ́n lọ fẹ́yàwó sí ìdí wọ́n sì fẹ́yàwó fún kọ́ bàbá sí ìdìnà wọ́n ní wọ́n ni ìbòjú wọ́n ní kí ni ẹni ni ìdájọ́ ẹni tó ń fi owó aráàmù ṣiṣẹ́ ṣùgbọ́n yíwá fi ń ṣe inú síbi halali wọ́n lè lápèjúwe ẹni tí ń ṣe owó kìnìyàn tí ń pè bọ́yá tẹ́tẹ́ wọ́n ní àdó àwòlálẹ́sí fún bàbá bàbá tí bá mu ọtí àbí ń hùwà kúwà wọ́n ní àsìkò ó ní alẹ́ sí du'a al-istikhara sí kí a tó sálámà ní àbílẹ̀ ìgbà tí a bá sálámà wọ́n ní ìdájọ́ kí mùsùlùmí ọmọ pé mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ní kékeré kí ni ìdájọ́ wọ́n ní ẹ ti sọ̀dájọ́ pé ìyàwó àtọkọ ìyàwó wọn gbọ́dọ̀ jókòó papọ̀ níjọ́ yìgì wọ́n tó bá já sí pé àwọn òbí bá jẹ́ obìnrin nípa láti fẹ́ ọkọ báwo ni ọmọ náà ó ṣèṣe níjọ yìí wọ́n ní ojú wo ni Islam fi wo ọkùnrin ó fẹ́ obìnrin tó ti bímọ mẹ́ta síbì kan tó bá ti wá dijọ́ tí oorun kan obìnrin ọlọ́mọ mẹ́ta yẹn kò ní jẹun bẹ́ẹ̀ wọ́n ní kí ni a lè ṣe fún obìnrin tí kò jẹ́ kí ọkọ rẹ̀ fẹ́ ìyàwó kejì ah, wọ́n ní ìjẹ́ ó kí mùsùlùmí kí ó máa lọ dáa ibi wáàsí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kó má lọ da ibẹ̀ kó má lọ da bí wáàsí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ rú kò sí nǹkan kan mọ́ ẹ̀yìn ó tó àmì wọ́n ní òkè Alhamdulillah, oníbi ẹsẹ̀ bẹ́ẹ̀. fóun ti mú àkọ́kọ́ àlè dáhùn gbẹ torí pé ọjọ́ ti lọ ìwọ̀n bàdàbà lè dáhùn ìbéèrè mi náà wà ń bẹ jẹ́ pé kò nítumọ̀ ẹlòmíì kà sí ló kọ́ so eléyìí pàtàkì pé ká má bà wọn. lẹ́yìn náà àwọn béèrè mi wà bí ìta ni kí wọ́n má kà nǹkan ti mà kàn fẹ́ kàn fẹ́ tí ò ní tùm pé kí ni dájọ́ tẹ̀blík ta ló ní kò sí tẹ̀blík ọjọ́ ìbò tó ṣiṣẹ́ jà rẹ̀ ẹnìkan ó ní òun ti mú ìyàwó tó ń fẹ́ fẹ́ òun mú lọ sọ́dọ̀ bàbá òun ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ ló wá ló ń dálẹ̀ kó òun tó dé bàbá ti lọ bóun fẹ́ yàwó kalẹ̀ kí ni dájọ́ ń tán ṣe ń tán ti dà síbí wọn náà lọ sọ pé ń tán fẹ́ fẹ́ ni so lẹ́yìn wàá gbàná ìwọ́n fẹ́ máa ba àsìkò jẹ́ nítorí pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọkùnrin wọn serious ìwọ ló sọ pé ọfẹ́ fẹ́yàwó jẹ́jẹ́jẹ́ bàbá rẹ̀ jókòó ọlọ́fi hàn bàbá pẹ́ni tó fẹ́ fẹ́ ni ẹsẹ̀ wo lọ́wọ́ fẹ́ kà sí bàbá lọ́rùn tó bá pẹ́ni tó fẹ́ fẹ́ náà lọ́fẹ́ kalẹ̀ fún ọkọ tó dé bàbá kárì láì tó yẹ kí gbogbo bàbá máa ṣe nu pápá jùlọ ọlọ́ọ̀lọ́ mọ ibi irú à ń lọ lóyìnbó rọrùn tó bá dé tán ọmọ ọlọ́mọ lè ti sá lójú ẹ̀ yóò lò wọ́n fẹ́ fẹ́ má yóò máa wá lọ máa wá gírèsì yóò máa wá dọ́kásì ní Paris lórí rọ́ àfà ó sì ti fi Fatima òfìsí lẹ́ńbì Aisha òfìsí lẹ́ńbì Muslima òfìsí lẹ́ńbì kí ló ṣe nítorí kí bàbá rẹ̀ ó ṣe gánà ti ṣe wọn kó o tètè gbájúmọ́ ìyàwó rẹ̀ tó bá di ọlọ́run forí sí tẹ́lẹ̀ náà kì í ṣe dandan kọ́ wà ń bẹ̀ kó o ti so yìí ẹ̀hẹ́n bàbá ti bọ́ fẹ́ lẹ́ àdúpẹ́ fọlọ́ wọ́n ní ẹnìkan ọlọ́lọ́yàwó ọlọ́lé alágbègbà ṣé ọmọ ìyá náà sì nínú Islam àkókò ilé oyin àwò kìí ṣe lè máa èsè lólùmọ̀ nípa Islam ilé ẹni tí ó purọ́ tán jẹ́ kó máa ń tọ́pa mà ní. ẹ̀sìn Islam wa sọ pé ẹnikẹ́ni tó bá lọ sílé oníyàwó tí oníyàwó yẹn tí eléyìí wá dọ́dọ̀ rẹ̀ ti ń bi léèrè béèrè ọ dáhùn kọ dáhùn oníbèrè tó lọ bá òun yọ pàdánù sọ láti ogójì ọjọ́ tọba wa dọ́ lóòótọ́ gbàgbọ́ hmm, kó àkíkà ó ti di kèfèrí ẹ̀yin náà lè dá òní sí tọ́ba wa pé ńgbà tó lọ bá ni babaláwo dáhùn kò dáhùn kò gbàgbọ́ yọ pàdánù sọ láti ogójì mùsùlùmí náà èsè mùsùlùmí mùsùlùmí náà ni ni yóò sọ láti yóò ọmọ ìyá wa ni àmọ́ ọmọ ìyá wa ọ̀daràn tọ́ba wa gba oníyàwó bọ̀ lórí tó yẹ̀wò sọ yọ yọ yọ pàdánù ìdààmú rẹ̀ ìgbà tó ti gbàgbọ́ sọmọya yín ni sọmọya káfíìrì sọmọya wa káfíìrì ṣe ọmọ ìyá wa ọjọ́ bó ti ṣe jẹ́ tó wá jẹ́ pẹ́ni tó lọ sọ́dọ̀ wọn lọ́dọ̀ àràn báyìí torí pọ́ gbàgbọ́ bó wà ní babaláwo náà sọmọ ìyá wa ni ọlọ́mọdé kì í sọmọ ìyá wa torí pé gbogbo àwọn ìyàwó àwọn alásàs àwọn onídán káfìrí ni wọn ọlọ́run lẹ́dàá wa sọ pé واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر ọlọ́run lẹ́dàá bí sùlẹ́mán ò ṣe kẹfẹ́ àwọn ṣetọ́ọ̀nù ni wọ́n ṣe kèfèrí torí báwọn ní kọ̀yàn ní dán gbogbo mástà ọ̀rọ̀ àṣàṣì ọ̀rọ̀ dán kèfèrí ni wọ́n náà lọ gbọ́ yẹn ọlọ́run ló pè yín kèfèrí kété tọ́wọ́ àmọ́ bá kíkọ́rí tọ́ máa tanra rẹ̀ jẹ́ túbá torí ò lọ́nà tó lè jàjà bọ́ lọ́wọ́ lọ́n àfikọ́jẹ́ pọ̀ wọ́ lọ́nà ló tún bọ̀ sí eléyìí jẹba wọ́n ní òkú ṣíṣe lọ́jọ́ kẹta ọjọ́ kẹjọ ẹnikẹ́ni. náà láti sọ ẹni tí bá ti sọ pọ̀ máa ń tọpa mọ́ ẹni tí bá ti sọ pọ̀ nímọ̀ nípa àkọ́kọ́ káfíìrì ni lábẹ́ òfin ọlọ́run torí ẹ̀ ọlọ́run sọ pé kó láyé alẹ́ mu man fi samawati wal ardi al-ghayba illa Allah gbogbo ẹni tí ń bẹ ń sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì kò sẹ́nìkan kan tó máa ń tọpa máa fi Allah sẹ́nìkan bá sọ pé òun máa ń tọpa máa káfì káfìrì lórí ìdí eléyìí gbogbo ẹni tí máa ń serú rẹ̀ tó ń ṣe jálàbì òun pa ọ́dà òun tẹ̀yàn omi ló ń lò àtẹlẹwọ́ ló ń wò ìràwọ̀ ló ń wò yorùbá ló ń lò alukurani ló ń lò bíbélì ló ń lò gbogbo wọn pátá káfíìrì ni wọn torí wọn sọ pé àwọn mantẹni kan mafitani allah ọgá wa gan anabi muhammed sallallahu alayhi wa sallam kọ́ máa ń tọpamọ́ àfi ń tọ́ba wọlọ́n láti fi mà alimul ghaybi fala yuzhiru ala ghaybihi ahada illa man irtada min rasulin. ẹni tó ń bá yọnu sí nínú àwọn ànábì ní tó bá wù ní òtún fi mà nínú mà kọ̀kọ̀ ìbá ànábì sallallahu alaihi wasallam ń bẹ lórí ìrìn àjò táwọn ìyàwó rẹ̀ náà ń bẹ pẹ̀lú ẹ̀ ó ní lọ́ọ́yà kò ti yà fọ torí pé yan ọrùn òun ó ti bọ́ òun ọmọ bíi tọ́sí nínú Sahara ló la fẹ́ a tẹ́lẹ̀ bá Al-Bajali yọ ọlọ́sọ ayàtẹ̀ yẹ mú kalẹ̀. ìjọba ni ẹ̀ka sọ ẹ̀sájà lọ ẹ̀sájà lọ lílé tí wọ́n lè ràkúnmí dìde báyìí ìyàn ọrùn tí wọ́n wá látàárọ̀ àti ràkúnmí olóṣò lè má lẹ̀. ànábì bá a máa ń tọ́pọ̀ amá tí wọ́n pẹ̀ ń bẹ̀. ọ̀ bá máa ń tọ́pọ̀ amá bóòlù òpùrọ̀ ń gbẹ̀ǹdì kan wá fẹ́ máa ń tọ́pọ̀ amá. ó ń gbẹ̀ǹdì wọn àti sọ̀rọ̀ nítorí pé ẹlòmíì ní collaboration nù wọn pẹ̀lú àlìjánu àlìjánu ti sọ fún pé ìgbẹ́ ọmọ wáńdì rẹ̀ gbogbo gbà náà níbo ọba yàgbẹ́ ọ gbọ́dọ̀ tábà torí ọ̀rẹ́ bá ní lè má mu ọ̀daràn lè má mu fi ń ba yín lè má mu ìgbẹ́ ní gbéèdì tí fi ń ṣe sọ̀láàtì torí pé àjọṣepọ̀ tó wà láàrin rẹ̀ pẹ̀lú àlìjánu tó fi máa gbọ́rọ̀ sí lẹ́nu ni pé sọ̀láàtì sílẹ̀ ànábì ọba máa ń tọ́pa àwọn sáwọn gbẹ̀ǹdì ni ọmọ àwùjọ bìlẹ̀ àyìnṣà wọn parọ́ zina mà ẹ mọ ìjọ tán sí tí gbogbo ilé ń dàrú tí gbogbo olúga dàrú sóse ni sí òse ni sóse ni sí òse ànábì bá máa ń tọ́pa ṣé ànábì òjì ní sọ̀kọ̀ káńkọ́ gbẹ́mí sọ̀rọ̀ lọ. ṣé nígbà tó lọ tó sọ àyà mẹ́wàá kalẹ̀ nínú Suratul Nur ló tó hàn pé àyìnṣà òsè zina tó nítorí ẹ̀fúta àfi ń tọ́ pamọ́ hàn wọ́ irọ́ burúkú ó sì jẹ́ pé tọ́ wọn ráwọn èèyàn tàn jẹ ti sọ ọpọlọpọ náà di màálù wọ́n sọ wọ́n di màálù tán wọ́n rí sí wọn lórí ní ayé jọ ìgbà tó bẹ̀rẹ̀ sí ní parọ́ máa sọ̀rọ̀ pọ́ ọ̀sọ̀ ẹnìkan pàtẹ ìdánilẹ́kọ̀ọ́ wọ́n ń parú àwọn olùmọ̀kan wá sọ fún kó bẹ̀rù ọlọ́run sọmọ pé rọ́ọ̀lù ń pa ìmọ̀ ànàbì sallallahu alaihi wasallam lọ́wọ́ ni àyẹ̀ má bínú ọkọ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àwọn màálù ni mo bá sọ̀rọ̀ màálù àwọn ó ní ọ̀dà ẹ̀ tún máa wò ó lẹ́nìkan sọ fún àwọn jíṣẹ́ fún apá ànàbì sọ pé gbogbo ẹnikẹ́ni tí ahọ́n rẹ̀ bá dé mu rẹ̀ yọ wà lìjẹ̀nà <laughs> nígbà tí àwọn ẹni tí ń parọ́ táwọn èèyàn jẹ bá ti rí pé àwọn èèyàn táwọn ń tẹ̀jẹ̀ wọn ọ̀gbọ́n irọ́ máa lọ bẹ́ẹ̀ náà ni irọ́ máa lọ bẹ́ẹ̀ náà ni ṣé eléjẹ bó ti ṣe jẹ kọ́lọ́ bá tún àwùjọ wa ṣe. wọ́n á ní ìjọ kẹjọ òkú ìjọ kẹjọ òkú ogójì ọjọ́ òkú táwọn máa ṣe sọ́ba mu ni àti pé àwọn sọ fọmọ ìyá àwọn nínú Islam ike kọ́ wá kọ̀ wá ipò wo làwọn ò tó ẹ̀yin tẹ́ máa ń ṣe ọjọ́ kẹta ọjọ́ kẹjọ ọjọ́ kẹjọ aládàáda alẹ́ ni alákòóbá ni tí ń kó bókù rẹ̀ tọ́ba yẹ pọ́lọ́ ló ń kẹ́ máa ṣe ọjọ́ kẹta ọjọ́ kẹjọ ogójì ọjọ́ ẹ̀ ní múra sí tó bẹ́ẹ̀ ṣe múra sí i ìbá rí ẹgbẹ̀rún nǹkan tọ́lọ̀ ní kẹsì tẹ̀sí ìtọ́lọ̀ ń ti ní kí wọ́n má ṣe ni wọ́n wo wọ́n má gbogbo tó bá ní kó fi wọn bá ní kó mu inú wọn fi wẹ̀ ètò bá wọn fi wẹ̀ mọ wọn máa gbé mu. a'udhu billah jọ kẹta bá o kí ni jẹ́ bẹ́ẹ̀ jọ kẹjọba o kí ni jẹ́ bẹ́ẹ̀ ogójì ọjọba o kí ni jẹ́ bẹ́ẹ̀ ẹ máa ti ń da àwọn èèyàn wa láàmú àṣà ni. ẹ jẹ́ àṣẹ ni wọ́n ṣe é ṣe kó lè bá ibi ṣe rí ní ti ń da yorùbá láàmú jù bá lọ àwọn ọ̀kẹ́sìnkún kankan àṣà ló mú mú láyà wọn ìdí nìyí máa ń rẹ́ni máa bá ọ sọ̀rọ̀ ẹ̀sìn àwàdà náà máa fi ṣe ọmọ kìí sọ́nà wa rọrùn bẹ́ẹ̀ ni ẹ ọlọ́wọ́ wa wá sí náà náà ni àá ebó lọ dá ó ti mọ̀ wá Yorùbá ló ti wa Yorùbá ó ní ká má dáràn sùn. àwọn orí di eléyìí rí sára wa ẹ má gbé wọnú wa ọmọ abú lẹni ọmọ abú ní máa ṣe jọ́kẹ̀jọ òkú ọmọ abú ní máa ṣe ogójì ọjọ́ òkú ọmọ abú ní máa sọ lọ́dọọdún ẹ bá béèrè ìdí abájọ ìdí abájọ ni pé tí ìwé bá sọ ọmọ abú ṣé ẹ̀ẹ̀kan lọ́ọ́ máa jẹun láàrin ijọ́ mẹ́ta ẹ̀ẹ̀kan lọ́ọ́ máa jẹun láàrin ijọ́ mẹ́jọ tí wọ́n bá jẹun lẹ́ẹ̀kan láàrin ogójì ọjọ́ ọkàn máa gbébi ní téèpù ọmọ pé bàbá rẹ màmá rẹ tí wọ́n kù tí wọ́n lọ ń ṣàdúrà fún wọn fi dáadáa ránṣẹ́ sàn ni àmọ́ dáadáa ìwọ òfin tó dáa ránṣẹ́ sí wọn tàdádálẹ̀ ló fi ránṣẹ́. anábìsí ti sọ sallallahu alayhi wa sallam ó ní man amila amalan laysa alayhi amruna fahuwa radd. ẹni tó bá ti sẹ́kàn tí ìsàwálà ni ó ṣe lábẹ́ àbádẹ sí àdá nǹkan rẹ̀ padà fún àdádálẹ̀ tó ṣe kò tún lè gbà. ìtumọ̀ ọjọ́ kẹta tí wọ́n ṣe àtijọ́ kẹjọ àtogójì ọjọ́ onípẹ́tọ̀ ọlọ́run ṣàánú rẹ o níjọ́ kẹta ṣàánú rẹ o níjọ́ kẹjọ ṣàánú rẹ o lógójì ọjọ́ lẹ́yìn rẹ̀ tó bá wù ọ́ kó ṣe fún. ọmọ abú àbí ìsọmọ abú ẹ̀mẹ́ta péré bàbá rẹ̀ bíbí àlò tí wọ́n fún bàbá tiẹ̀ jẹ àti ìyá rẹ ọmọ abúnyọ́ ọmọ rere kíní ọ̀sẹ̀ ẹ rí i pé lónìí títí di wákàtí tá a wà yìí ọlọ́run ọmọ yẹn àdúrà tó ń kálukú wa ti ṣe fúnra rẹ̀ ó kéré jù abáṣe sọ̀làwátò hams sọ̀láàtì wákàtí márààrún ẹ̀kẹ́nu sọ̀láàtì kọ̀ọ̀kan ń ṣàdúrà fúnra o tìrúbà náà fi sallallahu alaihi wasallam ńkọ́ ẹ bá ṣe tẹ̀síáhùdù tán tẹ́ ẹ sàtọ̀ láti fún mi ẹ sádi ẹ wá sádi ọlọ́run ẹ sádi rẹ̀ níbi aburú mẹ́rin lẹ́yìn rẹ̀ anábìá ni ṣé gbogbo ètò bá wù ọ nínú àdúrà kọ́ wa sálámà ṣé gbogbo ètò bá wù ọ nínú àdúrà kọ́ ó kéré jù kọ̀ọ̀kan fúnra wa ní ẹ̀mí ló láti ṣàdúrà tó kéré jù lónìí ẹ̀ márùn rẹ̀ márùn lójúmọ́ ọ̀ bàbá ti má ọjọ́ pọ̀ jábọ́ láti sánmà yá rẹ̀ ní ó tún máa rántí رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا nínú sọláàtì rẹ a ẹ wá dúró orí tí ọmọ lọ bá bàbá wa ẹ wá dúró orí tí ọlọmọ bá yá wa torí ẹ táwọn ọba rí kọ náwó rẹ sáwọn nínú táwọn olùmọ̀sọ wọn ní tí ọmọ bá máa ń ṣàdúrà fóbi rẹ njojúmọ́ tí máa ń ṣàdúrà fóbi rẹ njojúmọ́ tí ọba fi lè dá dúnjọ kan àwọn òbí yẹn wà nù dààmú pé kí ló sí ọmọ tí òfin fi ránṣẹ́ sáwọn lónìí ṣe wá wọ ọmọ abú tí òun ṣe jọkẹtọ òfò tí ń sogójì ọjọ́ àdánù tí ń ṣe jọkẹjọ ọránù ṣe ọmọ arílẹ pẹlẹ yìí ọmọ abú ti rí akọlọmọkọmọlá ẹni tí máa ń fẹrù rẹ pé kọgbẹyìn òun kọ ní awọ kárí àdúgbò fọlọ. tó nítorí bí eléyìí báyìí ẹni tó ti máa tẹ́pẹ̀ fúnra ló kọ́ pé àwọn ń ṣàdúrà tó bá ṣe jọkẹta bóyá ṣèjọ́ kẹjọ tó bá ṣogójì ọjọ́ pé ọmọ òṣèlú ẹ̀ fún wọn náà èpè mẹ́ <laughs> torí de lọ́lọ́kọ́ sànù wa ẹni tó ti ṣerú ẹ̀ rí tọrọ àforíjì o kọ́ ọ máa ṣàdúrà láti sin lọ fóbi ẹ lójoojúmọ́ ní gbogbo ìgbà ṣé mo fẹ́ ṣàdúrà fóbi mi ṣe wá bùkátà kí n gbé kọ́ńtàkì ẹ̀ fáwọn èèyàn ta ni bàbá rẹ àti ìyá rẹ gbé kọ́ńtàkì tiẹ̀ fún kó tó bí ọ àwọn apapa àwọn afa kan ẹ bá ka dẹ̀láìlù ẹ bá ka yasin ẹ bá ṣe fìdáhù ẹ bá gbogbo àti irọ́ lẹ́tà ah, yóò bá kírètì ọ̀nà oúnjẹ ẹ̀yin tẹ́ sì ń jẹ náà sọ̀rọ̀ pé ẹran ò ní gbẹ́ náà kí koríko ọ̀tẹ̀ láyé sá so nítorí di ẹlẹ́yìn báyìí ọlọ́jà dán ẹ̀jẹ̀ bó ti ṣe jẹ́ odijọ́ títí ẹ̀ náà bá ṣe ọlọ́mọ àbọ̀ bẹ́sìn yìí bọ̀ gbọ́ yìí nítorí níjọ́ tí bàbá rẹ̀ bá kú nísìn tọ́wá ló ti gbọ́ súnà kan yé o ti ṣe kínní tó ní àní ṣe kínní àní kan gbọ́dọ̀ kó agbada wá bì bó ṣe jọ́ kẹtọ́ ń sogójọ́ táwọn àti rẹ̀ bá tọ́ bá bá bá wá bí dọ́kọ̀ táwọn ṣe nìyẹn ẹ̀sọ́ màálù balẹ̀ <laughs> màálù dá lọ́dọ̀ yorùbá <laughs> la hawla wala quwwata illa billah tó ìjọ náà là ń mọ̀ lálùsúnà lódodo lọ́pọ̀lọpọ̀ alùsùnà rọ ẹnu lásán ni ìjọ tó bá ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ń mọ̀ pé ah ẹ bá ẹ bá ṣe súnà ẹ má bínú pé a káwọn ọmọ bínú àbí kọ́lọ́ má bínú. ajẹ́bó ti jẹ ẹni ká máa kí Al-Kùránì a júmọ́ à ṣáájú kí ìmáàmù ó tó dé sínú ẹrọ amóhùnbúgbẹ̀mù àti ká máa ṣe wáàsí kí ìmáàmù ó tó dé táwọn èèyàn létí kí ni ẹni ṣáájú ká tó gbọ́ kútùbà tá a bá ti gbọ́ kútùbà tán tá a ti ṣe sọ láti rúmà ẹni bá ní ìdánilẹ́kọ̀ọ́ kẹtọ́ fẹ́ ṣe kó fi sẹ́yìn jùmọ̀ gbogbo yé wa a máa kí alukur'ani sínú máìk yóò máa gbé jáde kò sínú súnà ẹja parí jùmọ̀ àná lẹ́yìn náà tá a bá tún parí jùmọ̀ àná alukur'ani lọ fẹ́ ké táwọn ẹ̀ máa ń pariwo ó lè kí alukur'ani nítorí pé tó máa ń pariwo ó mọ̀ jẹ́sẹ̀ tí ọlọ́run sì sọ pé torí pé wọ́n fẹ́ kí alukurani káwọn èèyàn tún wádìí àti mú tiwọn má ọlọ́run sì ṣe lófin pé tó máa ń kí alukurani kálukọ́ gbẹnu lọ́wọ́ àsìkò tí wọ́n sì ń kí alukurani sí ó di wọn lọ́nà wíwá ìjẹ àti mú wọn torí ẹ̀ wáàzì ṣáájú júmọ́ kò sí nínú nǹkan tí súnà mú wa wọ́n ní báwo ni ìmúra obìnrin ó ti ṣe máa jẹ́ nígbà tó bá fẹ́ ṣe sọ́dà yóò bo òkè ẹsẹ̀ rẹ̀ tó bá pé gbígbà gẹ̀rẹ́ aṣọ yẹn ó gbà gẹ̀rẹ́ débi kó bo ẹsẹ̀ rẹ̀ alihamudulilayi kò gbà gẹ̀rẹ́ débẹ̀ kó fi nǹkan bo ẹsẹ̀ rẹ̀ tẹ́sẹ̀ yẹn ò fi ní hàn lókè tí àtẹ́lẹsẹ̀ rẹ̀ bá hàn nígbà tó forí kalẹ̀ kò sí tó ṣe sọ láti rẹ̀ àmókè ẹsẹ̀ kò gbọ́dọ̀ hàn ọwọ́ rẹ̀ àti ojú rẹ̀ ó lè hàn nínú sọláàtì nígbà tí máa ń ṣe sọláàtì àwọn olùmọ̀tò sọ pé tí ń bá ń ṣe sọ láti yẹn níbi tí ọkùnrin míì tí ọ̀lẹ́tọ̀ sí ti lè rí i ó tún tọ̀nà kó fi bójú rẹ̀ wọ́n rò pé yé wa ha sọ eléyìí òun náà ní múra obìnrin àmọ́ wọ́n á wọ sọ gbogbo ojúgun rẹ̀ ni wọ́n rí gbogbo pọ́npọ́dọ́ apá rẹ̀ lọ́jáde síta wọ́n á ní kí ló dé wọ́n á ní ah, ọlọ́run ní wo gbogbo eléyìí bá ah, yóò wò yóò wò tó rọ́fin ọlọ́ọ̀ni ọba àjẹnu yàrá rẹ ló ti ṣe sọ láti nìkan kún òrí ọ bọba àjọpọ̀ rẹ nìkan lọ́wọ́ à ń bẹ̀ ọgbọ́dọ̀ bo gbogbo ara rẹ. wọ́n ní sóbìnrin tó lè máa kópa nínú àwọn báwọn èèyàn ti ṣe ń bára wọn sọ̀rọ̀ tí wọ́n máa ń fọ̀rọ̀ wérọ̀ jomi tó rọrọ̀ lórí àwọn ẹ̀rọ ayélujára nìsí. bí ìkọ́jọ́pá ní WhatsApp group àbí àwùjọ exchange ọ̀rọ̀ lórí Facebook kò sí tó burú bẹ̀ sóbìnrin tí wọ́n sì sọ mata. ta báyẹn kóbìnrin sóbìnrin náà tí wọ́n kú gidi ọmọ ni wọ́n bòbìnrin jẹ́ o àmọ́ obìnrin ọ̀wà lọ́wọ́ àánú gúrúùpù àwọn ọkùnrin à yóò bí nǹkan tí ọ̀dà yóò bí nǹkan tí ọ̀dà eléyìí jẹ́ bó gbogbo à social media obìnrin à lo fóònù gan tó lè jẹ́ àwọn social media a ti sọ ọ́ rí pé kò yẹ káwọn obìnrin ọmọ lóru àwọn fóònù pàǹpàpàǹpà yìí. aburú ni máa bí fa ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti tàtàrí rẹ̀ lùzì lé ọkọ wọn ti pàdánù ọkọ wọn. nítorí gbà tó yẹ pé ìgbà tó bá ansẹ̀tì rẹ mú ọlọ́wọ́ àwọn whatsapp on chat pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin gbogbo àwọn àwàdà ọ̀wọ́ ẹ̀kẹ́ tó lè bọ́kọ̀ rẹ dá lọ́nbọ́kùnrin ọlọ́kùnrin dá ebi àwọn ọkùnrin kan lọ ikú òun rí nínú sẹ́ẹ̀tì ìyàwó òun wọ́n ní bèbí kan àti wọn máa ń yà síbi àwọn ọmọ àwọn bèbí yẹn kí ni iṣẹ́ wọn àbẹ́rẹ́ rí nǹkan ẹ̀sẹ̀ mọ̀lùpẹ́ náà ráwọn bèbí rí. àwọn bèbí yẹn wọ́n ní ọ̀gá wa ń bẹ̀ jẹ́ pé máa yà wọ́n kọjú ara síra wọn pé mo nídìí rẹ nù. báwo ṣe bá nu fóònù ìyàwó nù wọ́n ti yára wọn lónìí. fóònù kan jẹ́nẹ́rálì fóbìnrin ó léwu. ó ti ṣẹlẹ̀ nílẹ̀ lárúbáwá kan ọ̀rẹ́ lọ́bàtọ̀rẹ́ rẹ̀ jẹ́ nílé ọkọ ó wá kọ mẹ́sẹ̀gì burúkú kárí pé gbádùn ẹ lánàá pọ̀ ó dùn ó dùn láì sẹ́ ẹ màálù ó gbèsè ẹ̀tì tọkọ rí fi kọ nù ẹ̀yìn tí wọ́n padà mọ̀ kó bí lọ́kọ́ ọkọ ọ̀gbọ́n torí ẹ̀kọ́ lọ sànù àwọn obìnrin ọmọ wò ń gbà mí ẹ ẹ á sọ pé ká máa ń ṣe kínní ẹ lọ ní ìfọ́ọ̀nù onítùmọ̀ fún fìtílẹ̀ ní fi wá kìí ṣe bísínẹ́sì ló ń ṣe kìí ṣe pé nǹkan pàtàkì kan lọ fẹ́ fi gbọ́ yọkàn máa tẹ nìyọ́n máa tẹ títí tí ìtẹ́wọlé àṣetán tí wọ́n lọ́ mọ́ wa lè ka ẹ̀yin ọmọ pé fóònù yìí nìsín ọ̀pọ̀lọpọ̀ wà tẹ́yẹ pé ranù làwọn wá kò ní tẹ́ méjì ju ranù lọ so astima ní ìtọ́ bá pé àwọn fóònù tí wọ́n ń lò bóyá digit number mẹ́sàn-án ni tẹ́ bá tẹ digit number mẹ́sàn-án sí máa ń tí máa sábà bẹ̀rẹ̀ rẹ̀ yọ bọ̀ sílẹ̀ ẹnìkan náà ni yọ bọ̀ sórí fóònù ẹnìkan náà ni ẹlòmíì tó bá ti tẹ tó bá ti kóbìnrin ló gbé obìnrin dáràn nù kọ́dà wọ́n lè lé ọkọ̀ láàyè ẹ̀jọ̀ máa sùn lóru lẹ́bàá ní tí kò lù wọlé ẹ̀lọ́ ẹ̀lọ́ òdì á ẹ́ ṣé o kíkọ́ kọ́ bá gbọ́ ìlọ sọ olú ìlọsí kọ́kọ́ fò lọ pé ṣé ṣé ìṣẹ́pẹ́ nọ́mbà yìí tẹ̀sí wọlé èmi náà ọmọ ẹni tí ń pè mí àfà lẹ́yìn ìṣẹ́jú mẹ́ta ó tún wọlé bó ti ṣe dáa òun fẹ́ pé ayé foolish ayé rubbish pé ẹ̀lú òdì á àìrèlè láwù. wọ́n lé ní ọkọ̀ wọ̀láì torí ẹ̀ ẹ̀rí àwọn nǹkan yìí wọ́n máa ń pè ní silahan dhu haddayn nǹkan ìjà ni tó pẹ́nu méjì lónìí wọ́n lè lò fún dáadáa wọ́n lè lò fàìdá ìdá rẹ̀ lọ́pọ̀ jù lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ fẹ́jà sọ́ra fún ayé ìgbà ń bàjẹ́ mọ́ pọ̀lọpọ̀lọ ẹ dákun obìnrin tó lùzí lọ́kọ́ nítorí nǹkan yìí kò ní fẹ́ rí fóònù mọ́ láéláé wọ́n sọ mọ́lẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní bóòlù onye ka máa ma kuraani Korani bá fẹ́ sílé tuntun àti káwọn bá fẹ́ sílé tàwọn àwọn máa pẹran. àti pé kí ni ìdájọ́ àfa tó kọ́ àwọn akéwò rẹ lọ fífi àti ké alukuraani sílé tuntun gbogbo àdádálẹ̀ náà ńlọlá lọ́lọ́ ti sọ pé ẹ máa ké alukuraani torí pé wọ́n fẹ́ sílé òun wá sọ pé ń ti sọ pé ká máa mo rò pé àwọn wa sọ pé al-aslul mana hatta yarida ad-dalil al-mujiz nítorí jẹ́ yorùbá mọ̀ òfin wọn kàn yí máa ń lọ ni òun ní ká má ṣe gbó ẹ̀rí wò wá lóní ká má ṣe. so àwọn sọ pé òfin ṣẹ̀yà ni pé nǹkan kan tọ́ka sí ní ìjọsìn ó dìgbà kẹ́rì bá wa pé ẹ̀sìn ẹ̀rí tó ní ká ṣe ni kí wò wá ìwọ mm. wàhálà bá torí délé àdáda alẹ ni ó bá àní gbogbo nǹkan àjọyọ̀ ní lọ́dọ̀ tiwọn mo kọ́ léṣe níbi ké gbogbo ayé ọmọ wa ṣètò yìí náà lẹ sọ pé tíṣu ẹni bá ta mo rò pé òwe òun ṣiṣẹ́ má ẹ̀yin náà lẹ sì sọ pé gbogbo aláǹgbá ní dàkùn délẹ̀ àmì tínú rùn tọ́ba dàka kàńkọ́ kínú ọ̀run fẹ́ mà ẹ̀ kúkú ní mà. ẹ̀yin náà lẹ́tù fọ́ ara rí pé wàhálà wàá bára yín torí pé yorùbá àti síntà orí ẹlẹ́gàn fọ́ wọ́n ti bọ́ látàní so lójú àwọn ẹlẹ́gàn wa ó ti dá ẹ̀yin náà wá wò torí wọ́n tún fẹ́ràn kárí mi ìdí nù tó fi jẹ́ pé gbogbo ẹbí tó ẹni bá ta àtàwọn gbogbo àwọn owó èlò gbogbo ẹ̀ náà gbàgbé. ìròyìn náà lẹ́sùn kojúkojú wa lè yín. a ta ló yẹ kápá abánlé wọ́n sì ń gbélé rẹ̀ wọ́n ń gbádùn ẹnìkan ẹni kó wá lè yín ni adúpẹ́ fọlọ́ kì í ṣe pé mo ti kó wá lè yín adúpẹ́ fọlọ́ ṣòfò ṣe ká máa ṣe ilé ayé wa nù yéésì pé kọ́ kọ́lé dáadáa kọ́ lọ́ máa sun àárín màálù o ilé rẹ náà ló ń gbé torí kọ́ lọ́n fẹ́ tó bá ṣèdẹ̀ra fẹ́rù kò ń rí àpẹẹrẹ rẹ̀ lára rẹ̀ màmá mo sílé ẹ máa bọ̀ kékeré nìtumọ̀ àtúnra mọ́tò ẹ máa bọ̀ wá sí kékeré so eléyìí túmọ̀ sí pé Islam kọ́ wa pé tẹ́ bá kó lọ tuntun àbí kíbi tẹ́ bá wọ̀ láyé tẹ́ bá ti kọ́kọ́ wọbẹ̀ nígbà tẹ́ kọ́kọ́ wọbẹ̀ a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq ó ti tó. nínú lẹ́yìn ẹ máa ké suratul baqara àti ala imran ẹ máa ké gbogbo àwọn ṣètọ́nù nígbà yín gbébẹ̀ ó ti tó. ẹ̀yin ní ká máa ké kéde pẹ́ẹ́bì kásẹ̀tì sùn àbẹ́ pàápàá kan tí ó gbowó sẹ́ rárá o ẹ̀yin lẹ́ẹ̀ máa ké gbogbo wọ́n fọbẹ̀ wọ́n fi pa ògiri yín láró pé kí ni olórí ibú náà kọ́lé <laughs> yóò bá lẹ̀. tó wọ́n ní kí ni ìdájọ́ ká máa kọ́ máa jáde lẹ́yìn ìgbà tó rùn bá ti wọ̀ pọ́tọ́ torí àsìkò yẹn àwọn ṣètò àná jáde àwọn ọmọ kínkínkín ẹ kó wọn sínú ilé ìmọ̀ àwọn ọmọ títí ń yọ ọrùn ní àwọn ọmọ ọdún mẹ́wàá kankan tó lọ pé wọ́n ní kẹ́ bá wọn wí tí wọ́n bá ti sọ láti kò sí wàhálà kọ́ sí sọ láti ìgbà tó parí sọlá kọ wọlé sẹmọ pé ńgbà yẹn ti kọ́ wọn láwọn àtàr tí wọ́n fi máa wá sọ lọ́dọ̀ Allah ìgbà tí wọ́n jáde ìgbà tí wọ́n wọlé wàhálà kẹdọ̀. wọ́n ní obìnrin kan kọ́lé pàtó wa ọkọ wa kó tọ́ lọ kí ló burú mẹ́ kí ló kan Islam pẹ̀lú lẹ́yìn kí ló kan Islam pẹ̀lú lẹ́yìn ọba kó lọ lé ìyàwó ìyàwó ọba kọ́lé kó kó lọ wọ́n lọ kò sí nǹkan tó kan Islam pẹ̀lú lẹ́yìn ó fi hàn pé fẹ́ ń bẹ láàrin wa àtìyàwó rẹ̀ nítorí pé ẹ wọ́n ní ká ró sọ mọ́dì ká ró dì máa sọ kídi ọjà máa gbé wò àbẹ́yìn ò lè kó lọ lé ìyàwó yẹn lómi ń wò pé irú kí lélẹ́yìn. <laughs> gbàdé ọ̀tọ̀ ọ̀tẹ̀ pamẹ́rẹ́ ọ̀lẹ́ burúkú ọkọ ọ̀rọ̀ máa lọ tọ́mátì yọ máa lọ tọ́mátì ìyàwó sì ti sara kó bá ọmọ tó sẹ́ àti alhamdulilá sẹ́yìn máa gbélé ara ni ọkọ tó ìyàwó rẹ lọ ni ọlọ́wọ́ bọ̀ ọ́ náà láti rí ọjọ́ bó ti ṣe jẹ́ ìsìláàmù kàlí kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ túmọ̀ sí pé ọkọ lásán ni ọ ọkọ lásán ọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé wọ́n lọ yẹ kó ọkọ lé ìyàwó rẹ̀ ọmọ gbé èyí kàkà tó fi wá kó lọ pẹ̀lú ìyàwó rẹ̀ ọ̀hún ọ̀rọ̀ háyà lé ìyàwó rẹ̀ ọmọ gbé náà ni ẹtìlẹ̀ rẹ̀ háyà. torí pé ojú ìrẹsì tí Islam ní kò ṣe ni pé kọ́ wábi tí ìyàwó rẹ̀ ọmọ gbé fún yébi kí ìyàwó wábi tí wọ́n ọmọ gbé fún ọkọ̀ inú ẹ̀ lé ni ìyàwó rẹ̀ kọ́lé ilé àwọn ọkọ wọ́n ń pè ní ọlọ́ọ̀lẹ̀ yàrá pé gbogbo ilé nílẹ̀ Yorùbá ló ló kọ ilé àwọn ìyàwó ilé alákàrà ọkọ wa ṣòfin ìgbà tó ti rí pé ìyàwó kọ́lé yọ àsọpọ̀ ọ̀pọ̀ síbẹ̀ pé ilé ọlọ́ọ̀lẹ̀ nàmbà tù sẹ́wọ̀n kó ti dílé bá so dípò kọ́kọ́ pé ilé alákàrà nàmbà tù sẹ́wọ̀n kákàrà àtọ̀lẹ̀ ọmọ ẹ̀yá ni wọ́n so ọkọ wa ni kọ́kọ́ ilé ọlọ́ọ̀lẹ̀ nàmbà tù ó ti jálé gbàmọ́ ìyàwó pé gbaná lòun tó kó lọ ó lè tó nítorí kí náà ṣe ni pé wọn náà máa gọ̀ wọn náà máa gọ̀ ẹ̀rí para arọ́ tí Yorùbá máa pa fúnra ibi tó wọ́n bí wọn náà wọ́n sanwó má gọ̀ owó má gọ̀ ọ̀rọ̀ tí Yorùbá máa gba àwọn àbá Yorùbá wọn àbẹ́rẹ́ rí nǹkan ẹni tí wọ́n sanwó má gọ̀ fún tún gọ̀ kò yẹ kó bá so wọn náà máa gọ̀ so má bọ̀ pọ̀ pípọ̀ ọgbọ̀n gbélé ọlọ́ni lè rìjẹ́lì nà sí ìbùn mi màkìtẹ̀tẹ̀bù wàlẹ́ nà fẹ́ ìnà sí ìbùn mi màkìtẹ̀tẹ̀bù. àwọn ọkùnrin wọ́n nípìn nínú tí wọ́n ti fẹ́ tùjọ àwọn obìnrin náà nípìn nínú tí wọ́n ti fẹ́ tùjọ wọ́n náà lè dówó rẹ ni ọkùnrin náà lè dówó rẹ ni àbúrò léyàwó lọ nítorí pọ́kọ́lé nígbà tí èsì pọ̀ gbádùn síbí wọ́n fún láyè kó ṣiṣẹ́ wọ́n máa ṣiṣẹ́ máa tẹ̀lé owó jọ

gbàtọ́ bá ti sanwó lé ọdún méjì wọn ló tètè máa bó ti ra lẹ̀. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. wọ́n ní inú ìdájọ́ ká máa fọwọ́ bọ́jú tá a bá ṣàdúrà tán kọjọ́ kọjọ́ turukpa nàbì sallallahu alayhi wa alihi wa sallam ó fi hàn wá pé nu ti máa ń dé káàdù ọgbà náà ní ká tẹ́wọ́. إن ربكم hayiyyun كريم، وإنه لا la أن يرفع إليه عبده 'abduhu ثم يردهما yarudduhuma sifra. olúwa ẹlẹ́dàá yẹn الله ọlọ́rẹ̀ ni ojú àmà ti Allah ike kí ẹrú gbọ́wọ́ sókè tọrọ nǹkankan lọ́dọ̀ nǹkan wa dá padà lófo ìyẹn ni pé ò lè tẹ́wọ́ béèrè nǹkankan lọ́dọ̀ ọlọ́run àfi fún ọ adé ti fẹsẹ̀ rinlẹ̀. akramakumullah bọ̀tẹ̀ wọn yìí kí wọ́n tatiri dáná bíi sàdúrà tí ọ̀gbọ́ sókè ẹ̀gbọ́dọ̀ gbọ́ sókè ń bẹ̀ bí ìgbà dáná bíi sàdúrà nígbà tó wà lórí mímbà kò gbọ́ sókè sàábì kankan sì gbọ́dọ̀ gbọ́ sókè wọn gbọ́ sókè àwọn náà gbọ́dọ̀ gbọ́ sókè ń rú bẹ́ẹ̀. àkàràmọ̀kọ́mọ̀lá káwọn sàdúrà ká fi bọ́jú kò sí nínú súnà nàbì sallallahu alaihi wasallam torí pàdé tì tó ń má kọ fẹsẹ̀ rinlẹ̀. tábẹ́rẹ́ ṣe ló kọ pé tí ó jáde ibì kan tàbí rẹ nàbì sallallahu alaihi wasallam tọfọwọ bọtú tó tún fi ra gbogbo ara òun náà ni tó bá ṣàdúrà kó tó sùn tókè àdàl kùrì tókè qul huwallahu ahad lẹ́ẹ̀mẹ́ta qul a'udhu birabbil falaq lẹ́ẹ̀mẹ́ta qul a'udhu birabbin nas lẹ́ẹ̀mẹ́ta ìgbà yẹn inú tu sí ọwọ́ yóò wá fi ra gbogbo ara rẹ̀ bẹ̀rẹ̀ látòrí títí ká gbogbo bí tọwọ́ rẹ̀ bá dé ìgbà yẹn lọ́jẹ́ sunna àmọ́ àdìsí kan wà tó ṣe é pé òun náà ni ọba jẹ́rì fún pé ká máa fọwọ́ bọ́jú tá a bá ti ṣàgbà ṣùgbọ́n kò fẹsẹ̀ rinlẹ̀ ìpè wọn sọ pé ànábì sọ pé sàlúwàhà bíbo tó ní akọ̀fíkọ̀ wọlé ti sàlúhù bíbo hóore ha wọlé tẹrù dùhà hàtà tẹmsáhù bíhà òjò hàkùn fẹ ìnà bàrà kàtà kẹ́ńzẹ̀lù fìhà. pété ẹ bá fẹ́ tọrọ kankan lọ́dọ̀ lọ àtẹ́lẹwọ́ yín ni kẹ́ ẹ máa tẹ o ẹ má tẹ òdì ọwọ́ o ẹ sì gbọ́dọ̀ dá ọwọ́ yín padà kẹ́ ẹ ti bọ́jú torí pé àlùbáríkà máa sọ̀kalẹ̀ síbẹ̀ ṣùgbọ́n àgbà wà wọ́n fẹsẹ̀ rìn lẹ̀ ó ti ṣe dáa tó dùn tó kọ́ fẹsẹ̀ rìn lẹ̀ torí rẹ̀ fi hápára ẹnìkan kan gbọ́dọ̀ fọwọ́ bọ́jú bá ṣàdúrà tó. wọ́n ní à tàbá ṣàdúrà tá a tẹ́wọ́ tá a fi bọ́jú á dànù nù kí lọ́ọ́ dànù ọ̀ dàn kankan nù ọ̀ọ́dà nǹkan kan torí de eléyìí tẹ́ bá ti ṣàdúrà yín tán ẹ nídìí láti fọwọ́ bọ́jú ẹ dáwọ́ yín padà ní Sudan táwọn bá ṣàdúrà tán bá ń tán tẹ́wọ́ ẹnìkan ṣàdúrà tán tẹ́wọ́ àwọn ti mọ̀ kó àní fi bọ́jú wọ́n àti láti wọ́n dín kù pé kọ́ máa sà lọ irọ́ lásán <laughs> tòtòrí de eléyìí ẹ bá ṣàdúrà yín tán ẹ dáwọ́ yín padà kò sí wàhálà ń bẹ ilé ìjẹbù tó jẹ wọn làwọn ń dájọ àwọn máa ń san owó òkú lẹ́yìn àjọkọtọ owó òkú tẹ san tẹ san yẹn owó èlé nu ẹmẹwàá lẹ péjọ lẹ ń dáwó lẹ ń dájọ ẹ sì mú nọ́mbà ẹ gbọ́dọ̀ fojú ṣáájú mú nọ́mbà ẹ da nọ́mbà rú ẹ kọ láti láti láti látọ̀kan títí dé mẹ́wàá ẹ wàá dàrú kálukú mú pépà nọ́mbà tí kálukú bá mú ni lẹ́yìn rẹ̀ ẹni tájọba ti kàjọba kò kò gbọ́dọ̀ san kọ́bọ̀ nìkan lówó kò ẹ sì gbọ́dọ̀ sanwó fóònì nítorí pọpẹ kó tó dá tiẹ̀ torí gbogbo owó ìjọba ti lè sàkán nínú rẹ̀ owó èlé ni wọ́n ń pè lábẹ́ òfin ọlọ ẹ ẹ owó èlé torí pẹ̀lú omi lè kó wá owó tí ọjà ìlànà àti bíi ẹlòmíì à kò ní ìdí tí wọ́n bá pè nǹkan ní máa jẹ́ ìdájọ rẹ̀ òfin ọlọ́run lélẹ́yìí tí ti sọ pé òun ṣe ti ọ̀dà ẹ̀yìn ọmọ pẹ́ni tí ń èlé interest ni wọ́n máa ń pè sẹ́yìn ọmọ pẹ́ni tí ń ṣe zina sọ gbádùn ìgbésí ayé òní so nítorí kí ẹ máa fi tipátipá fẹ́ obìnrin ọlọ́run ní ayọ̀ lẹ́dínà àmà láàyè ṣẹlẹ̀lọ́kùn àǹtẹ̀rẹ̀tò nìṣá ẹ̀kẹ́rọ̀ọ́ ẹ̀yọ́ olùgbàgbọ́ òdòdó kò tọ́ sí yín pé kẹ́ ẹ máa fi tipátipá jogún àwọn obìnrin kò tọ́ sí yín kẹ́ ẹ máa fi tipátipá jogún obìnrin tipátipá kọ́ níyàwó yẹn fi wọlé tó fi fẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ rí òwú ó fẹ́ obìnrin gbà pọ̀ wọn fẹ́ àbóbìnrin náà lọ sọ tó bó wà ní àbúrò ti jẹ́ tó wọn wá fi tipátipá mọ́ ọmọ ọlọ́mọ wọ́n sọ pé wọ́n fẹ́ àbáwọn màmá bàbá kan tí wọ́n sọ pé àtisúpó àtisúpó náà ni ò ní lọ kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kọ́ ọmọ ọlọ́mọ tó bá ti parí ìjókòó po rẹ̀ kọ́ ọ lọ rẹ̀ tó bá wu ẹnìkan nínú àwọn ọmọ lẹ́yìn láti fẹ́ tọ́mọbìnrin náà sì gbà kó wọ́n fẹ́ kó wọ́n fẹ́ ra wọn àmọ́ pé ò lẹ́tọ̀ọ́ láti sọ pé òní ṣe àti wí àti wí nánu ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni ẹ̀yin ìyá àti bàbá àkà ẹ fọmọ ọlọ́mọ lẹ̀ òfin ọlọ́wọ́n bá nìyẹn ẹ sì rí i pé yorùbá kò ní sábà sún obìnrin gbogbo lópó àfẹni tó bá yẹ pé ọkọ rẹ̀ kó fowó gidi sílẹ̀ wọ́n sì ti rí i pé ọmọbìnrin àtàwọn ọmọ rẹ̀ ní òkòwò lọ torí kò fi bàbá àtìyá sílẹ̀ sáyé àbọ̀ fi bàbá àtìyá sílẹ̀ sáyé tá a bá ti yọ wọ́n tá a fa wọn ìdákanu mẹ́fà ìdákanu mẹ́fà òní ọmọ kó gbogbo yòókù lọ yóò bọ́ dàbí ọgbọ́n nítorí kò ní ta kọ́ ọmọ kọ́ ọmọ ká kò ní ta kọ́ ọmọ kọ́ ọmọ ká ọgbọ́n àti jàmbá iná ní gbogbo ẹ̀rí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ obì tọ́sí lóko wọ́n ti tọ́dún mẹ́ta tí gbogbo nǹkan ó dàrú wọ́n ti rí i pé àwọn ti da owó lágbàtà wọn ẹni tó lọ sóbì lóko kò ní dọ́dọ̀ rẹ̀ tọ́ba pariwo tí sẹ́kìrì wọ́n fẹ́ bá tẹ ọlọ́run kọ́ máa lọ agbójúlógún ok agbójúlógún lò ó jú lásán ìwà agbẹ́nulógún kọ́ ẹ ló lè nú àwọn méjèèjì wọ́n ń fà ojú lásán ló sì rí kò tí dẹnu rẹ̀ ọjọ́ bó ti ṣe jẹ́jà rẹ̀. wọ́n ní sáàlì sọmọ ní marzuqa ah ẹni tó bá sọmọ bẹ́ẹ̀ ọgbọ́n dáadáa yàtọ̀ sí rizqatu rizqatu èsì lárúbáwá rẹ́zùkọ̀ wọ́n yẹ fún ta arizikì wọ́n yẹ fún ta bí o bá fún ta tu láti wọ́n ní rizikatu ara kábọ̀ máa béèrè ni àmọ́ mọ̀rùzùkọ̀ ó kọ́ tó dání ẹni tọ́lọ̀ wọn bá rọ̀ lọ́rọ̀ torí àwọn rísíká rísíká yóò bá lẹ́bù kí ló máa pè wọ́n lè ṣe mọ̀rùzùkọ̀ mọ̀rùzùkọ̀ bíi táwa kálítù ẹgbẹ́ táwa kálítù táwa kálítù táwa màrúbútọ̀ nípa táwa kẹ́lt táwa màfútúhà yorùbá wa sọ di táwa kálítù fóbìnrin ń bọ́ ń bẹ̀ nítorí káwọn ọmọ ẹjẹ ni mutawakkila mutawakkilatun ala Allah mutawakkilatun bẹ́ẹ̀ ni wọ́n ní ọ̀nà àwọn ti máa kó àwọn èèyàn lẹ́nu jọ níbi igbá ọmọ tí alukurani yẹn wọ́n tún láwọn pẹ̀ràn ẹ̀tún rí nǹkan bẹ́ẹ̀ ìjọba tí alukurani ẹ̀jẹ̀ ló máa ń mu alukurani tó lọ a'udhu billah a'udhu billah a oríṣiríṣi nǹkan bẹ lọ́wọ́ ọmọ Yorùbá nígbà tó ti ya pasílànà nàbì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ìwé àwọn àmọ̀ ẹ̀kọ́ àwọn èèyàn lẹ́nu jọ táwọn bá sílẹ̀ àti dáhùn lẹ́yìn wọn ní nìkan níyàwó méjì ọ̀dọ̀ ìyàwó tuntun nìkan ní máa lọ ó ti pa ìyàwó alákọ̀ọ́kọ́ tì bí aṣọ tó ti gbó à ń sọ pé láti jẹ́ ẹni tọ́lọ́ ó gbé dìde ń jọ gbẹ̀ǹdà kìyàmà ní ìgbéǹde ẹni tí ẹ̀gbẹ́ rẹ̀ kan dagun tí stroke mọ̀ ẹni tó bá fẹ́ bẹ́ẹ̀ kọ́ tẹ̀síwájú. nígbà nàbì sallallahu alayhi wa sallam ń sọ pé man kanat indahu zawjatan famala ila ihdahuma jaa yawmal qiyamati wa ahadu shaqqayhi ma'il ẹnikẹ́ni tó bá ní ìyàwó méjì tó bá fi sọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ ọ̀dọ̀ ẹnìkan ní máa wà pàyókù tì yóò wá ń jọ gbẹndàlù kìyàm wọn àgèsè yìí máa tún lọ́dọ̀ kejì àmọ́ fi sọ́dọ̀ ọ̀kan jù kan lọ kò tún burú tó di bàbá yìí anabi ni yóò wá ń jọ gbẹndàlù lẹ́ni tí gbẹrẹ kan dagun àárọ̀ lápá láyé àárọ̀ lẹ́sẹ̀ láyé èèyàn wọn á dìde ń jọ̀gbìn nàìjíríà lẹ́ni tẹ́gbẹ́ rẹ̀ dàgùn ẹ̀ rí pé nǹkan sí àwọn ìyàwó náà dáńjọ́ nígbà tí èèyàn máa ṣe na nàfsí lèèyàn wọn á dìde ń dìde torípé ẹlòmíì nìsín yóò kankan ju agbára rẹ lọ. lọ́kàn lọ sí garaje lásán sakọ́jìyà gbàgbà dáwọ́ lè tán yọ àríkè káàdì ìyàwó kan ló yẹ kó lè ọ̀fẹ́ láyé yìí tó olú ẹ sì ti lọ kọrùn bọ kínní ókè tábìọ̀. ẹlòmíì tọ́lọ̀ fún ṣe agbára tiẹ̀ ká ni ìyẹn máa ń mọ̀ wọ́n ara rẹ̀ lèyìn rí tẹ́ àwọn obìnrin yìí báyìí èèyàn làwọn náà wọ́n ní bùkátà ìwọ́n sì ń wo pé o lè sọkọ fún gbogbo wọn àkọ́kọ́ ò lè gàrí wọn ẹ̀kejì ò lè sojúṣe tẹ́mátì wá sọ ọ̀dà sí rọ́ọ̀fù ó ti máa bú bàbá wọn ó ti máa bú ya wọn ránṣẹ́ torí de eléyìí ẹ ti máa ń fẹ́ kíru aburú yóò ṣeun òní ọ̀mà ṣe tí wọ́n wí yẹn o wọ́n ní sáà lè máa jẹ oúnjẹ kírísímàsì oúnjẹ ọdún àwọn kèfèrí tó bá jẹ́ pé wọ́n á ti máa bùn yín lẹ́bùn ṣáájú kọ́dún wọn tó dé ẹ̀yin náà sì máa bùn wọn lẹ́bùn kò sí tó burú pé tí wọ́n bá ń sọdún wọn tán fún yín lẹ́bùn kẹgbà lópin ìgbà tó bá ṣe pé kò sí ẹran tí wọ́n pa nítorí ọdún wọn nínú ẹ̀bùn tí wọ́n fún yín kẹrin yẹn bá ti wà ń bẹ̀ gbọ́dọ̀ gbà o tó láwọn sàhábà wọ́n máa ń gbẹ̀bùn tí kèfèrí fún wọn tí wọ́n ń sọdún àmọ́ tí ẹran tí wọ́n dún torí ọdún bá ń bẹ̀ẹ̀ ò ní gbà wọ́n á ní àbá àti mọ̀pẹ́ ní jẹ́ tí ẹran bá wà mẹ́ tó rà pẹ́ran á wàá sọ pé omi ọbẹ̀ ewu lẹ́pẹ́sì wọ́n lómi ọbẹ̀ ẹran ni ẹ gbọ́dọ̀ gbà torí omi ọbẹ̀ ẹran kọ́ ẹran náà ni eléyìí ẹ̀bùn ti ṣe jẹ́ ń tọ́ wọ́n á ní lè má mú lọ́gbà wájú bàbá àjẹ́ lè má mú bàbá àjẹ́ bàbá tẹ̀síìrì ọba àjẹ́ làdáni àgbọ̀dọ̀ jẹ́ tóró ti wá bẹ́ẹ̀ má uhilla bihi li ghayrillah. wọ́n á ní ẹ̀bùn tó máa ń fún wa nítorí pé wọ́n ń sọdún kírísímàsì torí pé wọ́n ń sọdún new year àwa ń ṣiṣẹ́ ìjọba ṣé ká gbà eléyìí àgbọ̀dọ̀ gbà nítorí pé wọ́n á máa fún wọn lẹ́bùn ru eléyìí ni láti sọ wọn di kèfèrí kí ló dé tọ́dún léyà dé tí wọ́n fún yín kí ló dé tọ́dún túnú rọmọbọ́ọ̀nà dé tí wọ́n fi lọ yín christmas new year nìkan náà máa fún yín ẹ gbọ́dọ̀ gbélé wọ́n pé yé wa òṣìṣẹ́ ìjọba òṣìṣẹ́ ilé iṣẹ́ kan tá a bá ń fún lẹ́bùn lọ́dún àwọn kèfèrí ẹ má gbà torí wọn ò ní fún yín rú rẹ̀ lọ́dún àwọn mùsùlùmí wọ́n lọ́kọ̀ àdìyàwó ìwé ẹsẹ̀ mùsùlùmí tẹ́lẹ̀ wọ́n á gba islam ní ìgbà tí wọ́n wà ń kèfèrí wọ́n á bímọ lẹ́yìn ìgbà tí wọ́n ti jẹ́ mùsùlùmí tí wọ́n pẹ̀ràn àkíkọ̀ àbí wọn nípa tó bá jẹ́ pé wọ́n so yìgì ní ìlànà tí wọ́n fi so yìgì ní ìgbà tí wọ́n wà ń kèfèrí wọ́n á di mùsùlùmí lẹ́yìn rẹ̀ ọkọ àtìyàwó náà ni wọ́n ọkọ àtìyàwó náà ni wọ́n ìsìláàmù ni máa taná wo bó wọn ṣe tẹ́lẹ̀ so ní ìsìn ìdájọ́ wọn ni pé mùsùlùmí ni wọn ọkọ àtìyàwó náà sì ni wọn náà ní tún yìgì kankan so. tíwájú máa rárá wọn mú lẹ́gbẹ̀ẹ́ títì wọ́n sì fara wọn lọ lépò ìyàwó mi ọ̀dọ́kọ mi àwọn wọn mọ̀ tó bá ti di mùsùlùmí ànídù torí pé àwọn tó Islam bùlọ́ ànábì sallallahu alayhi wa sallam ó béèrè bó lẹ́sẹ̀ so yìgì pẹ̀lú ìyàwó kálukú pẹ̀lú ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ náà wọ́n torí àwọn pẹ̀ràn àkíkọ́ wọ́n kí láti bọ̀ tó kùrọ̀ ọlọ́run lánà rẹ̀ ni ala la'natullahi ala al-kadhibi ẹtẹ́ tiẹ̀ gbọ́ lánà ọlọ́run kọ́ máa jẹ́ ti àwọn òpùrọ̀ wọ́n ní kí ni ìdájọ́ olùdínisínú ìdájọ́ olùdínisínú òun náà ní pé kìí ṣe mùsùlùmí gidi téèyàn bá ń di mùsùlùmí sínú èèyàn ṣe mùsùlùmí gidi èèyàn ò dipò kíì torí pé inú tánà bí sallallahu alaihi wasallam sọ pé ká má ṣe lọ wà. wala tahasadu wala tadabaru wala taqata'u wala tanajashu wa kunu ibadallahi ikhwana. ẹni tí wọ́n ṣe ń tán kọ́ má ṣe ọ̀dájú pé pò kì ní. ìsìn bẹ nínú tí máa kọjú náà ní láti wà lìjẹ́ nà ní rọ́ọ̀nù nítorí pé ẹni tí ànábì sallallahu alaihi wasallam tó pè lọ́mọ àlìjáná ọmọ àlìjáná wọlé wá báyìí ọmọ àlìjáná wọlé wá báyìí ọmọ àlìjáná wọlé wá báyìí tí abdullahi ibn amr ibn al-as tó tẹ̀lé lọ́lé tó sọ bí ṣe ń ṣe torí pé ẹ̀sìn rẹ̀ ò lékún síta wọn ọ̀rẹ́ ìṣesí rẹ̀ ò yàtọ̀ síta wọn sọ̀kẹ́ alóde dáná fífi ọ̀pọ̀ ọmọ àlìjáná ni ọ̀rọ̀ àfihàn pé mo ní àlékún sọ ìní nàfìlà ní kíní kan àmọ́ nǹkan tẹ́mi ká mà ní pé mí lè sùn níjọ́ kan lẹ́ni tó di ọmọ làkejì sínú. sàbẹ̀ yìí ni tó ń ṣe gangan náà nù tánà fi pè ọlọ́mọ àlùjẹ́nà. síbẹ̀ náà làwa náà sẹ́mi ọ̀pọ̀lọpọ̀ nù wa bíi kókúkókú ìní máa ń ti sọ́mọ ẹ̀yà rẹ̀. torí owó ilé ayé òfò yìí ẹlòmíì fẹ́kẹ́ ẹlòmíì òkú kó túfọ̀ rẹ̀ fò ní. ah bọ́n bá wa kú ẹ̀yin náà kò kúkú ìntàní tí ń wákú fún yàn tí wọ́n fi lè sọ́kòtà sí yege òun náà ní kẹ́ni tó ọ̀fẹ́ kó kú ó kú tí wọ́n sì má kú láéláé gẹ́gẹ́ bí àwọn bàbá ńlá bàbá rẹ̀ ò ti kú tí lè yín jẹ́ lè kéé kú máwọn náà padà kú kí á ní irun lásán ọjọ́ bó ti ṣe jẹ́jẹ́ rẹ̀. wọ́n ní bẹ́ẹ̀ lè máa pọ̀ pọ̀ ọmọ rẹ̀ lọ́kọ mi. ọkọ mi ń tí yóò tí yà ń sọ fọmọ rẹ kò mí nìpọ kọ ohun tó fẹ́ o ìyẹn ni pé ọkọ mi bí ọga mi ọ̀gá mi ọmọ tí mo bí tí mo fẹ́ràn ọmọ mi tó pàtàkì àwọn nítorí ìṣújú tó wà ń bẹ pẹ̀lú ọkọ tó fẹ́ ká má máa lo gbólóhùn lọ dájú ká má pe ọkọ wa ká má máa pọ̀ ọlọkọ wa lọ dájú gẹ́gẹ́ bí ó ti ṣe ń pẹ́ àwọn ọkọ náà ẹ sọ̀rọ̀ ẹ má máa pe ìyàwó ní ìyá mi ẹlòmíì ní ìfẹ́ ni ìyá mi ọ̀dájú pọ̀ gbádùn torí lábẹ́ òfin ọlọ́ ìyá wa báwo ìyá wa báwo ìyàwó nìyẹn torí ẹ̀ la sọ pé kò sí tó burú lábẹ́ òfin ọlọ́ọ̀ pé kéèyàn ọ̀fẹ́ni tó ju yàn lọ lọ́jọ́ orí tíyàwó èèyàn ju yàn lọ lọ́jọ́ orí kòkòrò àmọ́ tó ti bó ti ju ọ lọ ìwọ náà máa pè é ìsọ̀kọ́ àmọ́ sọ pé ẹ̀yin ẹ̀yin fúnyàwó rẹ̀ ọ̀gbádùn ni ìgbọ́sọ̀ máa ti ṣe ẹ̀yin ẹ̀yin ẹ̀yin fúnyàwó rẹ̀ gan ó rí pé dìlọ́ ọmọ ọ̀rọ̀ ni nígbà tó fi àǹtí rẹ̀ ni so nítorí dìlẹ́ gbọ́dọ̀ sọ àwọn àpò ìyàwó rẹ̀ ní ìyá mi ìyàwó rẹ̀ ní ìyá mi ìyá mi báwo lẹ́yìn náà irú àwọn àǹtí súnà náà tí wọ́n gbọ́ súnà yìí tó máa tara wọn jẹ àbá ó ní máa pè ìyàwó rẹ̀ ní ọmú ọmú bá ìyàwó náà máa jẹ àbú àbú bá bàbá ta ẹ máa pè dá tọ́mọ tí máa jẹ Mariam ẹ sọ pé ọmú Mariam bàbá kọ́ àbú.

ẹni tí ọba láǹfààní àti gbọ́ lánàá kọ́ lọ gbọ́ adúpẹ́ fọlọ́. wọ́n ní kíni ká kì í dà gan torí táwọn bá ti ṣe nǹkan kan wọ́n ti kọ̀ látọ̀dà. ẹni tí bá máa sọ tó wà ní tókò ń bì kọ́ bọ́ọ̀tà. afa Ibrahim bọ́ọ̀tà. afa Ibrahim ẹ bọ́ọ̀tà wọ́n ń bá ń bì. ọ̀yọ̀yọ̀yà ẹ̀ bá fóònù lọ́wọ́ Ibrahim nínú ìtumọ̀ ọkọ̀ lákìdá. ẹ dáhùn ẹ gbà ẹsẹ mímọ dákọ ọyá ọyá ọyá ọyá afẹ Ibrahim. ẹ gbà èmi ni mò ń béèrè èmi mò ń béèrè ọyá nínú ìtumọ̀ pé yàn lákìdá ẹ wá gba máìkì. ọ̀nà àwọn ẹlẹ́nu kàtó sọ bẹ́ẹ̀ lè ajẹ́pọ̀ àní dáhùn rẹ̀ báwa ṣe wà nù àwọn dáhùn tí ọba sí torí àdìlẹ̀ ìjọba bó ti ṣe jẹ́ ìbéèrè tó tún tẹ̀lé lẹ́yìn àfi kó ń béèrè ọ̀sán ìdí máa wí fún un. àmọ́ ká máa sọ ní tí ò sí àwọn farama torí pé ìyá fẹ̀sùn burúkú kan àwọn èèyàn ni mò ń pè ọ lọ sí díẹ̀ sí torí kó lè bá gbẹ́sìn ọlọ́run yìí ọmọ wa wá bó ń ṣe lẹ̀lẹ̀kulẹ̀ kan mọ́ mi tó fi wá di pé àwọn èèyàn ń sá fún mi ọlọ́run ọba fẹ́rù wà bá. lẹ́yìn bá mẹ nìkan tí máa sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó ń tiẹ̀ wá sọ ńdọ́gba lérò àwa lè mọ ńdọ́gba lérò àmọ́ ní sọ bẹ́ẹ̀ torí pé àwa bá yín dàlú yín rú àwọn abàáyé tún lu ìṣe ní níwọ̀nba tọ́lọ̀ ń bá fún wa sí. à ń sì fẹ́kẹ́ rẹ́ àfẹ́kẹ́ ẹjọ́ tààrà yín ẹ̀yin náà ẹ má parọ́ mọ́ yẹn ní tí wọn ò ṣe ẹ má pè wọ́n ṣe. so èsì máa dà ìgbà tó ṣe pé kinní kan jáde kọ́ láyà wàá sọ pé ẹni báyìí sọ bẹ́ẹ̀ fún mi rí. eléyìí jẹ́ kó ṣe jẹ́ adúgbò fọlọ́ torí rẹ̀ àwọn ńlá làánì. wọ́n lọ́ máa ti kẹ́kọ̀ọ́ dé yunifásitì wọ́n wá fẹ́ yàwó fún kọ́ má bàa ṣe zina àwọn kan ń sọ pé gbàtọ́mọjẹ́ ni wọ́n bá tiẹ̀ jẹ́ o nítorí dáná sí yẹn o torí ó rírì kúrì yunifásitì ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n yunifásitì wọn ò ní bẹ̀rù ọlọ lọ́kùnrin àti lóbìn lẹ́yìn bá ti wá níyàwó ó súnmọ́ ó súnmọ́ ó jẹ́ pé sọ́ra fúnra eléyìí tó dáa ni ọlọ́run sì sọ pé ẹ gbọ́dọ̀ fẹ́yàwó dìgbà tẹ́ bá parí yunifásitì èèyàn mélòó lọ lọ yunifásitì rí láyé kí ni a ṣe lè ń ẹgbẹ́ oúnjẹ ni wọ́n fi wá tán lọ yunifásitì ọjọ́ bó ti ṣe jẹ́. wọ́n ní wọ́n ràn yẹn ni pé kóbìnrin ó bójú ẹni tí bá ti ń béèrè fáwọn tí ọ̀fẹ́ sẹ̀sìn. tẹ́bà tiri tí wọ́n ń gbé sọ̀rọ̀ yẹn àbí sọ̀rọ̀ àdúpọ̀ wọn lè sọ̀rọ̀ yẹn. ẹ̀sìn wa ni èwo wa nínú ẹ̀sìn wa la lè sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹnìkan ṣe ń bi abdullahi ibn umar radiyallahu anhu ó ní alwitr awajibatun hi sọ̀rọ̀ yẹn ni witr sọ̀rọ̀ yẹn ni witr sọ̀rọ̀ yẹn ni witr ọ̀tẹnumọ́ bí ẹ̀mẹ́ta ibn umar ọ̀n dá lóhùn pé bẹ́ẹ̀ ni ara ẹ̀sìn wa ni witr ara ẹ̀sìn wa ni witr ara ẹ̀sìn wa ni witr ṣé nǹkan kan bẹ́ẹ̀ ní ẹ̀sìn tí wà lè dà kò sí àdúpẹ́ fọlọ́ ara ẹ̀sìn wa ní ká bójú. wọ́n ní owó haram lèèyàn kó jọ àmọ́ máa náwó yẹn sẹ́sìn ọlọ́run bíi ká kọ́kọ́ mọ́ṣáláṣí ọlọ́run ní gbà torí inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiba ẹni jẹ́wọ́ pé kókè ibẹ̀ ló ti rówó tẹ́tẹ́ lọ́ta tó fi rówó oògùn owó ló ṣe tó fi rówó mọ́tàn rẹ̀ jẹ ọlọ́run ní gbà ọlọ́run ní gbà ọjọ́ ìbò ti ṣe jẹ́ àmọ́ àwa tá a bá ti sọ láti mẹ́ ọlọ́run gbà ó tá a bá ti dáadáa òun lọ dáràn tiwa ti jẹ́ wọ́n ní. tí bàbá àwọn bá jọ mùtì àbọ̀jọ́ ń pálapàla irú àdúrà wo làwọn lè máa ṣe fún ẹ máa bẹ lọ́ọ̀nì kọjá wọn di rádaràda kọjá wọn di pálapàla. Pala bẹ́ẹ̀ ṣe fẹ́ kọ́rọ̀ rẹ̀ orí náà lẹ́ẹ̀ma fi yorùbá yín bẹ́ẹ̀ lọ. àmọ́sáájú àdúrà ẹ bá sọ̀rọ̀ ẹ sì kìlọ̀ fún ẹ bá sọ̀rọ̀ ẹ kìlọ̀ fún. nítorí pé ẹ kàn máa ṣàdúrà lásán fẹ́ni tẹ́ ẹ bá sòdodo. inna Allaha la yughayyiru ma bi qawm hatta yughayyiru ma bi anfusihim. ọlọ́run kì í yá àwọn èèyàn padà kì í yí ti ń bẹ lára àwọn èèyàn padà ṣáájú kó tó fọ ara wọn yí padà. ẹ bá sòdodo bàbá ẹ má mutí má ọtí ọ̀dà kọ́dà lánàá gbogbo ẹ̀tẹ̀ yà sí ṣòkòtò ni ẹ mú gbẹ bàbá yẹn fi hàn ẹ kọ́dà gan tí ìbá pẹ́ jẹ́ bàbá olúwa rẹ̀ tá máa fọ̀gbẹ́ adúró yín gbùdá kọ́rọ̀ kó yé so ara dáàdì ẹ máa balẹ̀ ni so <laughs> torí di eléyìí bàbá yẹn yóò bẹ̀rẹ̀ sí ní sọ́ra pé ah òtítẹ́ ń tì mí ẹ máa bẹ lọ́wọ́ ẹ jì kọ́ máa burú rẹ̀ pé n ti ń ṣe ń kọ́ kò dáa kódà gan lánàá tẹ mutí yẹn tán ẹ ẹ gọ́tà náà ti yọ yín gbogbo pọ̀tọ̀pọ̀tọ̀ ni lára sọ yín àbá kódà a lè jáde má dáàdì ojú ti wà torí tẹ̀yìn bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ẹ̀yin lẹ́kọ́ ẹ̀dá tó dá ilé tó pẹ̀lú báyẹn bàbá yẹn ò yí padà inṣàlá wọ́n ní ṣé táwọn bá fẹ́ ṣe dùn àwọn istikhara táwọn ṣe táwọn tó sálámà ní àbí lẹ́yìn sálámà méjèèjì kò sí ìtẹ̀sí tó burú àmọ́ tí a bá ṣe kótó kẹtó sálámà lọ dáa jù torí pé àyè gbígbàdùn àná àyè gbígbàdùn àná wọn apá jùlọ ń gbàdá ti sọ pé ẹ̀yin sọ̀lẹ́ kò sí fàdùà ọwọ́ àfún sísè rántí lọ́nù kẹ́ẹ̀sì kẹtó sálámà ńlọ́dà wọ́n ní sọ́tọ́ ká máa pe mùsùlùmí kèfèrí ó sì pe mùsùlùmí kèfèrí nígbà tí ìsìnkú ọ̀gbádùn ẹnikẹ́ni tó bá fi lè pọ́ ọ̀nà rẹ̀ mùsùlùmí kèfèrí tí onítìyàn bá já sí kèfèrí lọ́dọ̀ Allah ìwọ ló forí rù. idha qala al-muslimu li akhihi al-muslimi ya kafir faqad ba'a bihi nínú sahih Muslim tí mùsùlùmí bá fi lè sọ fọ́mọ ya rẹ̀ mùsùlùmí ẹnìkan nù wọn rò tẹ́ni apò ń kèfèrí ọba já sí kèfèrí lọ́dọ̀ Ọlọ́run nínú ìdájọ́ ìsìn Islam ajẹpẹ ọ̀tọ̀ pé ń kèfèrí ti sọra rẹ̀ di kèfèrí pọ̀lọpọ̀ nínú àwọn tí ọgbẹsìn Islam yìí torí wọn hó sẹ lórí òdo àwọn ọyá sí wọn lẹ́nu láti máa pe gbogbo èèyàn kèfèrí irú di àwọn khawarij làwọn àwọn wàhídìyà àwọn baba ńlá wọn ni wọn ń pè ní khawarij àwọn ọmọ tí wọn ń serú láyé sí là ń pè ní takfiriyya lórúkọ súnà ọ̀gbọ́dọ̀ wá darapọ̀ mọ́ súnà kó o sì jẹ́ tẹ̀kfíìrì o torí súnà ti tẹ̀kfíìrì súnà ṣe ká máa pa àwọn èèyàn kèfèrí súnà ṣe ká máa pa ń da àwọn èèyàn síná nígbà tí bàbá rẹ ló níná wọ́n gan ọmọ abúlé ọmọ ara rẹ sí ẹ̀gbẹ́ àǹbẹ̀ lọ́n kó ti wá lọ́mọ àlùjànnà ni tó ń torí délé kábìkì àfọ̀ kábìkì àfọ̀ sẹ́ńtì ọmọ tó rí rẹ bá ń húṣẹ́ pẹ̀lú òdòun ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ṣìnà yóò ti ṣì àwọn èèyàn lọ́nà yóò ti mú àwọn èèyàn ṣòfò dànù ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tó tún ríran padà tí wọ́n sọ pé ajá tí ó sọnù ìgbọ́ fèrè ọlọ́dẹ àsìkò tó máa ń bá a sọ̀rọ̀ tó ń pàkíyèsí rẹ̀ yóò gbé mọ́kè ní kókó kólójú rẹ̀ ó le bí ojú àṣetọ̀ tí ọmọ gbogbo ara yìí pọ̀ máa ná ni wọ́n níjọ́ tó rí rẹ̀ bá wá pé padà yóò máa sún ẹ̀jẹ̀ à ìwọ lọ foríjì mi abiyanu tí mo ti kó bá tí mo ti sì lọ́nà táwọn bá nì ìwọ lọ mi à bẹ́ẹ̀ ni rẹ gbogbo ń tọ́ bàjẹ́ ọ̀kọ̀ọ̀kan tó ṣe ni ọkọ̀ tó ṣe pé ẹlòmíì ti kú ní ìsìn gbogbo àbídòfò yẹn ẹlòmíì ní ìsìn ẹ ti pò náà ó ti kú torí ẹja sọ́ra wa ìmọ̀ lèèyàn máa wá ilé kúkú ìmọ̀ lọ́nà sallallahu alaihi wasallam ó ní la'ana Allahul mutanatti'in la'ana Allahul mutanatti'in la'ana Allahul mutanatti'in ọlọ́run làánà àwọn alárekùndá àwọn aláhọ̀kangun àwọn aláhọ̀bọ́rò ọlọ́run làánà èpè lànàbì ṣe fún wa. bákan náà ànàbì ni yóò wá kọ́ ọ́ fa inna al-ghuluwa ahlaka man kana qablakum níbi tí ànàbì ti fẹ́ sọ̀kù wọ́n bá a sàkù ọwọ́ á sọ àwọn ètò tóbi ọ̀sán wọn nù ọwọ́ á àwọn ètò jábọ́ fi hàn wọn ó ní irú yìí lẹ́ẹ̀ máa sọ ló fi tóbi ju kóró ẹ̀wà lọ. ẹ sọ́ra fún títayọ ẹnu àlà níbi gbogbo nǹkan nítorí pé ìtayọ ẹnu àlà ló kó parun bá ọ̀ ní ni pé ọmọ wọ́nà láti pa ọ́. ìdí inú ẹ̀ àti láwọn máa yọ ọbẹ̀ yọ adá wọn kì í sọ̀rọ̀ eléyìí ò sínú súnà o ò sínú súnà ẹ má kó rẹ́gbẹ̀rẹ́gbẹ́ tí èsì ti súnà bá súnà kó tètè lọ kọ́ àkọ́mọ náà tiẹ̀ pé tẹ̀kífìrí lẹ́yìn kì í sàlù súnà nù. Ànábì sallallahu alaihi wasallam ní inna ad-dina yusr wa lan yushadda ad-dina ahadun illa ghalaba. wọ́n jẹ́ àwọn ọmọ lẹ́sìn ẹ̀wọ̀n gbà tí kì í fọwọ́ èlé kókó mẹ́sìn ẹ̀kẹ́sìn ò borí ẹ̀ ẹ̀sìn ọmọ abẹ láéláé ìwọ ọlọ́padà sílẹ̀ tó bá ti fọwọ́ èlé mu eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin kọ́ wa pé bàbá rẹ̀ wà nùnà ìyá rẹ̀ ti wọ̀ ná kí ló fi lé wọn. ebó kéèpẹ̀ ni wọ́n sì wà báyìí ara àwọn àríkún dànù ara àwọn àṣejù nù. tọ́ wọ́n ní obìnrin tí wọ́n bá tú láti lọ́kọ ńkọ́ bó ni ó ṣe ṣe ń jọ ìyàwó yọgbà fọlọ́ náà ni àbí kí ló tún bá ṣe ebi ojú rẹ̀ ọ̀fọ́ tó fi ń so igi àmọ́ lábẹ́ òfin ọlọ́run tó bá jẹ́ kóbìnrin yẹn ti dàgbà ọmọge náà ni àmọ́ ti dàgbà bàbá rẹ̀ wọ́n fẹ́ tú láti rẹ̀ lọ́kọ wọ́n lẹ́ni tó bá ti dàgbà tọ́jú ọmọge kò sí fún bàbá rẹ̀ láti tú láti rẹ̀ àmọ́ ọmọ polówó ọmọ ríndín tí nǹkan ọmọ kí ni jẹ́ ìyàwó ọkọ eléyìí ló bá wá túláàsì rẹ̀ bóòlù ẹ̀bá ti bá sọ tẹ́ ẹ̀ bá ní túláàsì ọmọ ọdún mẹ́fà bóòlù ẹ̀bá ti bá sọ pé ṣe yí ọ ọ wà lọ ilé ọkọ báyìí lọkọ báwọn ẹni tó pé pẹ àtàmà ní kójọ ní ìsìn tó ló ń roka tó wọn ní ọmọ tí ò bá ti bàlágà tí ò ti dá nǹkan kan mọ̀ ó ní wọn lè túláàsì gẹ́gẹ́ bí Abubakar fi Aisha lọ́kọ fanabi Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó ọmọ bá ti dàgbà tó sì jẹ́ ọmọge bàbá rẹ̀ ò lè kò lè tú láti rẹ̀ o ọmọbìnrin kan fẹjọ́ sùn ànábà Muhammad sallallahu alayhi wa sallam pé bàbá mi fi tipátipá fi mí lọ́kọ ànábà ni kò lọ pé bàbá rẹ̀ wá ìgbà tó bàbá dé bàbá ọ̀jà ń rọ so ànábà ni kò mọ sẹ̀sà ọmọ wa ni òun fara máa ń tí bàbá òun ṣe kẹ́ni tó fi tipátipá mọ̀ ń fẹ́ òun ọ̀fẹ́ kọ́ ò ṣe báyìí wọn á fẹjọ́ sùn pẹ̀lú ìdájọ́ tánàbì dá lìyá àlẹ́mọ̀ àwòlìyá o anahum laysa lahum fil amri shay. torí káwọn àwọn bàbá bàbá kó lè bá àmì pé ọ̀rọ̀ ọ̀rọ̀ à ń fi tipátipá mọ́mọ́ tó ti dàgbà lọ́kọ kò sí fún wa. torí délé ọmọ tó bá ti dàgbà tó ti bàlágà á fi tipátipá mú lọ́kọ akàdámọ̀ràn ni torí ẹrú àwọn ọmọ yẹn á gbà yọ̀ǹda rẹ̀ ni sẹ́nìkì bá ló ń fẹ́ lágbájá ló ń fẹ́ fẹ́ kí ló rí so anábì ni tó bá ti dákẹ́ á gbà kó ti gbà tó bá wá sọ̀rọ̀ ńkọ́ à ọ̀rọ̀ lágbára ju dídákẹ́ lọ ó ní mo gbà ń gbà kọ́gbà náà nù. ẹ̀rín lóyún sọ́gbà àbí ọgbà tí ẹ̀rín túmọ̀ sí pé èèyàn gbà lọ́dọ̀ yín ó lè mọ̀ pé èmi ti lágbájá èèmà lókùtù pẹ́pẹ́ ọ̀dà dípò kọ́lá ẹ̀rín abúlọ́bù sí sọ́gbà ní ọgbà náà sọ́gbà àbí ọgbà ẹkún ní túmọ̀ sí pé ọ̀gá lọ́dọ̀ yín ah, at last. èmi náà ló tún padà ẹ ah, mọ dúpẹ́ fọlọ́ lọ́ba ẹ mọ pé ọ̀tọ́ bá ti jù ẹ́ nílò yẹn máa fi sunkún wọn lọ́rọ̀ tó bá jẹ kún ẹ̀rí là á fi rí ọ̀rọ̀ tó bá jù ẹ̀rí náà lọ alẹ́ fi sunkún ọjọ́ bó ṣe jẹ́jẹ́ rẹ̀. torí rẹ máa ń tu láti ọmọ yín o ẹ wàá kọ ọmọ ẹ lọ kó báyìí igi àfi fún ọtẹ já pẹ̀lú bọ́ ṣe ẹ̀yin ó ti sún yín rí ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wá ṣe báyìí adúpẹ́ pààrọ̀ yẹn ti gbọ́n wọ́n kàn gbóbìnrin wá báyọ̀ ni pé ìyàwó sàrà láì sí búrẹ́dì àbí mọ́tà. so obìnrin náà máa sọ láìla pé eh, ìyàwó sàrà lè mí bì ìyàwó sàrà báwo so torí di eléyìí báyìí ẹ má fọ́ọ̀sì àwọn ọmọ yín lọ́kọ̀ torí pò ní òsè bẹ̀ tó bá tẹ lọ́rùn tí o bá ti tẹ lọ torí ẹ ìbéèrè tó mọ́tà bá béèrè tó sì dáa jù ó náà ní pé tọ̀ sówó àbí ẹ̀wọ̀. So, jẹ́jẹ́jẹ́jẹ́ alájókòó wọ́n ló mú wa o ẹ̀hẹ́n nítorí sọ́ba àti lọ́la ní sáà pé ibi ò pé mi ibi ò sé kíní à nífẹ̀ẹ́ ọlọ́kọ méjì o eléyìí jẹ́ bó ṣe jẹ́ ń bẹ̀. wọ́n ní obìnrin yẹn ti lọ́mọ mẹ́ta ọkọ afẹ́ àmọ́ gbogbo dọ́jọ́ bá ti sùdọ̀ rẹ̀ kò ní jẹun bẹ̀ ah tọ́lá tó bá ti jẹ́ pé ó sún ọ̀dọ̀ rẹ̀ tí máa jẹun sáábò ó ti jẹ súyà ó ti jẹ búrẹ́dì ó ti mu tíì amadéṣe ọ̀dà ntí ń sèyàn ọ̀dà ara pé èèyàn ní àwọn méjì ó fi sọ́dọ̀ ẹnìkan tí ń dé tó ń jẹun lọ́dọ̀ ẹnìkan tó ń ní jẹun lọ́dọ̀ ẹnìkan kí lọ́ọ́ fi sí ó kì í ọ̀fẹ́ fún bàmídẹ́ ni ọ̀fẹ́ fún kíkọ́ ọmọ dánú bí ni wọ́n á jẹun rẹ̀ wọ́n pọ́ńtì là torí pé ní túmọ̀ sí pé ó ń fẹ́ rẹ̀ ló fi fẹ́ ẹni tí ò bá ti nífẹ̀ẹ́ obìnrin kọ́ mọ̀ fẹ́ torí èèyàn ba iye rẹ̀ jẹ́ nù tó ìfẹ́ ní máa jẹ́ káwọn èèyàn fẹ́ra wọn anybody tí ó bá sì fẹ́ obìnrin kan tó bá ti bímọ ẹ má da obìnrin yẹn fẹ́ ẹ fẹ́ pẹ̀lú ọmọ rẹ̀ ni nítorí pé tó bá gbé ìyàwó lẹ́fẹ́ rí ẹ̀fẹ́ rọ́mọ rẹ̀ ayé nílé jọ gbé pẹ̀lú obìnrin yẹn torí pé ọmọ ẹ fọ e ẹ fi sùúrù ẹ mọ bóyá bọ́lá ó ti rìn yín náà lọ́nu. nínú àdìsí anábọ Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìnáná tó ń sọ̀rọ̀ ó nàbí dọ́ àfẹ́ ikùn. àwọn ọ̀lẹ́ inú yín tẹ̀ ń ràn lọ́wọ́ ó náà nìkan lọ́lọ́run ti tóun náà ó wù kọkọ tóun náà kù tó wù pé kọkọ wọn kọ tí n tó ṣẹlẹ̀ sí ti ṣẹlẹ̀ sí tí ẹ láti rí ní ìsìnkí ni wọn náà mọ̀ tó ṣẹlẹ̀ ọmọ tiẹ̀ náà jẹ́ kí dáadọ́ ṣẹlẹ̀ sí wa àtàwọn ọmọ wa. wọn ní tó kọ̀ fọ́kọ rẹ̀ tí ò lórí ìyàwó kejì ọkọ slack. tí ìbá ti kọ́kọ́ bá slack àwọn àtẹ̀tẹ̀ máa wo aago ìyàwó rẹ̀ kó tó fẹ́ àwọn nàmbà tù tí wọ́n bá ní bùkátà sí ni kì í sànkó kì í sànkó òrẹ́ lómi náà irọ́ lásán ni wọ́n máa sànkó ni wọ́n mọ̀ pé ọ̀lọ́ ní bùkátà tí agbára rẹ̀ sì ka eegun rẹ̀ ràn ó ní láti gbàmọ̀ràn ọkọ̀ sọ fún ìyàwó rẹ̀ pé pẹ̀lú ògbọ́n náà wọ́n bá ti jọ kíní tí bọ̀ ẹ gbàlejò torí tó ń bá ń sọ tó bá ti sọ fún ìyàwó rẹ̀ ti pẹ́ ikọ́ fẹ́yàwó ẹ máa ń fa burú o wàláhì obìnrin ní òrùlé lè dàrú tó bá ti sọ fún ti pẹ́ torí ọ̀rọ̀ gbogbo ẹni tẹ́ ní bọ̀ níjẹ́ ní òde tó funfun ni àbí dúdú tó ń lọ́gbọ́n ni àbọ̀mọ áfíríkà torí pé àwọn ọmọ bẹ̀rù kọ́ ọmọ lọ fẹ́ni tó gbé àjà wọn lọ kọ́mọ̀jẹ̀ pọ́ńtì nìkan lọ́rọ̀ àwọ̀ òní wà wọn mọ́ kí ṣe pé máa dùn àwọn obìnrin náà pé kọ́kọ́ níyàwó kejì náà gbogbo gbà àmọ́ bí kò fẹ́ dẹ́pẹ̀ kò fẹ́ lọ́gẹ̀rẹ̀ pẹ́pẹ́ wọ́n máa fẹ́ àti áwù irú ẹgbẹ́ omi máa fẹ́ nù kéńké ni ńgbà lọ́fẹ́ omi náà kí ló rí pé wálé. Sọ̀rọ̀ tí máa ń wọ àwọn obìnrin nù torí di eléyìí báyìí so àwọn àyàwó dàpọ̀ ẹ má bínú o ẹ̀yin náà ẹ má bínú bébà yìí yorùbá náà lẹ́ni kárìn ká pọ̀ wọ́n níbi tìyàwó mi kọ̀ so torí di eléyìí ẹ dàpọ̀ ẹ fọ ọwọ́ lẹ ṣe sùúrù ẹ jẹ́ àtàrà àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam káfi kẹ́kọ̀ọ́ so tí kálukú bá lè sùúrù ntí òtò yóò padà tó yóò tún sẹ́kù. inshallah so ẹ jẹ́ ká fi àwọn ìyàwó nọ́mbà two tó ń gbé wá báyìí ìyàwó nọ́mbà three ìyàwó nọ́mbà four ẹ àwọn sípò àwọn wa àbúrò wa lọ́ba wa ti ọrọ kọ sí yóò dùn wa tó bá pọ̀ mọ́ wa ni ọ̀rọ̀ kọ̀ kò wa wọn nígbà tí ọkọ àwọn wà sànù nígbà tí àánú wà ọkọ àwọn àánú so <laughs> ẹ ṣe sùúrù ẹ so inṣàlá inṣàlá ẹ mọ̀ pé ẹlòmíì ní ìsinyìí ìyàwó tọkọ fẹ́lẹ̀ lọ́wọ́ fi sínú òre fún wàláì ó ti ṣẹlẹ̀ láyé yìí lóòótọ́ yóò ṣòro níbẹ̀rẹ̀ àmọ́ lọ́wọ́ fi sínú òre fún láwọn orí ńláńlá torí ẹ ẹja fọwọ́ nu ayé yìí gan fúnra ara rẹ̀ yọ̀ tán á ń bọ̀sibọ́sí àwa tá a wà nú ẹ̀ torí ká sọ délé ká sọ dógún ká sọ díkíní èyí máa padà fi sẹ́ni wọ́n ti kọ́ sí yẹn lọ́lé ológun èèyàn náà ó lè padà jẹ́ pé wọ́n ló ṣekú pọ́kọ́run táwọn ọmọ rẹ̀ wàá da láì ní bàbá má ìwọ náà tún da láì lọ́kọ òbí náà fẹ́ sẹ́nìkan síra rẹ̀ tó kọ́ bọ́ sànù wa àwọn ọkùnrin náà kàn bẹ̀rù ọlọ kì í ti gbogbo èèyàn lọ́tọ́kọ́ máa gán lu obìnrin kejì obìnrin kẹta obìnrin kẹrin kálukú wa la mọ bágbára wa ti má kálukú wa la mọ bá pò wa bó ti ṣe wúwa sí. nítorí ọba lè ṣe kò lè ṣe náà ni ọ̀rẹ́ mi ó ti kọjá mi èèyàn máa kọjá èèyàn náà ni ó ti dó yàwó méjì mẹ́rin ọlọ́run bá forí sí ẹyọ kan tèmi náà ọlọ́run ní ìbàjẹ́ tí wọ́n là ká ìṣe máa ronú nù tó àmọ́ ìdókòwò ẹ̀kọ́ máa bómi kí n yá ọ̀rẹ́ òun kó jókòó láyé rẹ̀ nǹkan náà wà bá mi ti ọkọ̀ fún ìyàwó tèmi tí mo bá rí pàgbára mi kà mo sì ní bùkátà sí kí n ṣe ọlọ́run ràn mí lọ́wọ́ àwọn ìyàwó tó wà lè pẹ̀lú dáadáa lẹ́sìn máa bá wọn náà lẹ́sìn máa bá wọn ṣe pẹ̀lú ìyàwó tẹ fẹ́ ẹ má fẹ́ ìyàwó kejì láti bá yé ìyàwó tó wà lè jẹ nítorí kété bá ṣe bẹ́ẹ̀ aburú tuntun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ ń gbọ́n ẹgbẹ́ kẹyìn ọ̀dàgùn níjọ́ gbẹ̀ndàlùkìyàmù ẹ̀rọ abẹ́ òsàdédé fẹ́rẹ̀ àwọ̀ kejì àbí nítorí kó lè bá a sọ ìyàwó alákọ̀ọ́kọ́ dúró rẹ̀ tẹ̀. pé ọmọ ara rẹ àbí ní ṣe fún ọ yọba lọ gbé fọlùpá ó sì ti pọ́ǹpù orí fọlùkẹ́ pẹ̀lú oríṣiríṣi nǹkan pé wàá ṣe fún ni o ètò wà ní ọ̀fẹ́ gbọ́rọ̀ tọ́ba ti lè ṣe fún ọmọ arówó dáadáa so àá láti sùpọ̀ lọ gbá àwọn wíńdáǹsì wa pé kí wọ́n bọ̀ ṣe fún ìyàwó rẹ̀ ọjọ́ bó ti ṣe jẹ́ jáde. ó ní kí ni ìdájọ́ ẹni tí máa dábí wáàzì ọmọ ìyá rẹ̀ rú àà ẹ̀ ẹ́ sì pẹ́ ń ṣeré fújì ẹ̀ sì máa ń ṣe bẹ́ẹ̀ ó dájú pé kọ̀mánú rò àbí bóyá ńlẹ̀ yìí máa fi wáàzì pawó ni àbí ẹ̀kọ́ ni bí ní ìsìn wáàzì náà pé ìṣòro. bílẹ̀màlì májídá sẹ́yìn máa ṣe ẹ̀ẹ́n tí máa ń ṣe bẹ́ẹ̀ yẹ́s wọ́n ní wọ́n ti kó ìrìnàjò báyìí tó pawó ọ̀pawó dolú ẹ̀ lọ ẹ̀ dábẹ́ ẹ̀rú ẹ̀yìn ọbọ̀ ẹ̀yìn bọ́ọ̀ì <laughs> so ìtò lè tẹ̀lẹ̀ àbẹ̀lẹ̀ akpọ̀rọ̀ ọlọ́ọ̀lọ́ là ń sọ ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àlewà tẹ́lẹ̀ àgbàdo àkàrú kọ́lá tó bá gbìyànjú láti dàrú òní ma tí ó di ọmọlẹ̀ tí ó di pọ̀ sẹ́ńpẹ́ so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ ẹni tó ti dá náà ní kálukú wa ọlọ́run dàpọ̀ má bàjẹ́ èyí tó kù díẹ̀ káàtó ọlọ́run kó bá wa tún ṣe ilẹ̀ Burkina Faso yìí báyìí tó ní kálukú nínú yín tẹ́ wà orí lẹ wá wà o ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa yóò pín orí kárí oníkálukú wa dáadáa tọ́lọ́run sì ti ṣe fún wa ọlọ́run ọbẹ̀ ò ní bàjẹ́ èyí tó kù tá à ń tún wò ní dáadáa èyí tó dáa jùlọ tó dáa jùlọ tó dáa jùlọ ọlọ́run ọbẹ̀ ò sì ní kọ̀ọ̀kan wa. Amen so ọlọ́run ọba wa jẹ́ ká lè kéré oko délé ọlọ́run jẹ́ ká lè kéré oko délé ọlọ́run ọba yóò fa àlùbáríkà sí ìṣẹ̀ṣẹ̀ oníkálukú wa ẹni tó ṣe sábàbí tá a fi wá sílùú yìí so tó yẹ pé wọ́n sọ bí àwàdà ọlọ́run sì fi gbà pípa àwà ọlọ́run kọ́ bá wa san wọ́n lẹ́sàn-án rè dáadáa wọn ọlọ́run ọba kọ́ má bàjẹ́ èyí tó ti dá lọ́rọ̀ wọn ọlọ́run jẹ́ ọmọ dáa sí tó kù díẹ̀ káàtó ọlọ́run ọba kọ́ bá wọn tún ṣe kọ́ dáa ju bí wọ́n ṣe lérò lọ oníkálukú wa àmánà lẹ̀sìn wa àmánà mm-hmm. lẹ̀sìn wa ẹ jẹ́ ká mójútó kọ́mọ tọwọ́ wa bàjẹ́ kọ́mọ tọwọ́ wa yín gẹ́ torí pọ́lọ́ wọn bí wa léèrè ń parẹ́ tó bá dijọ́ gbẹ̀ndà òkè ya ọlọ́run kó sàwa náà ní sábàbí dáadáa ní gbogbo bíkíbi tá a bá wà ọlọ́run jáde wọ́ da tálùkì ya máa wó sùn wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.